もうみーちゃん答えちゃ yes good morning wọlé sọ̀rọ̀ thank you father for this morning you are the king of glory you are the lord of Law. eternal rock of i am and i am ọ̀chẹ́njẹ́ i worship you nobody like you i call myself blood of jesus my daughter of blood of jesus. All my well wishes with blood of Jesus, no weapon fashioned against us shall prosper. Any man or woman that is waging war against our life, oh Lord, God Almighty, destroy them in the name of Jesus. Every arrow the enemy has fire in the night, in the morning, in the afternoon, daytime, anytime. I send the arrow back to those people who have fired the arrow in the name of Jesus. No weapon fashioned against us shall prosper. We shall not die young, but live to the glory of God. The favor of God is upon me, upon my children, upon my well wishers in the mighty name of Jesus Christ. The glory of God is from inner to outside in the mighty name of Jesus Christ. Every guardian of the enemy, O oh Lord, against me, against my daughter, against my people, O oh Lord, destroy them in the name of Jesus. Any man or woman that is working against my platform for to destroy me, O Lord, destroy them in the name of Jesus Christ. Hi, Bola Falashade, I will be there, not the day. No weapon fashioned against us shall prosper. It is well with our spirit, soul, and body. Thank you, that because you answer prayer. I want to declare this morning, Father, speak through my mind When, when I bound, bound it. When I lose, lose them. In the mighty name of Jesus. So, but for this, I'm going to say today, my life will not be bound, my life will not be destroyed, my children will not be destroyed in the mighty name of Jesus Christ. Thank you, for that because you answer prayer, wisdom, knowledge, and understanding. understanding is my portion in Jesus' name. In Jesus' excellent name we pray. Amen. You are welcome to this platform. My name is Bola Folashade. Good morning. And for those of you who say Amen, God bless you. I want to tell you something this morning. Uh, a lot of people came on social media to impress people. you understand me? And I want to advise you, if you are here, you are such person, you are being, people have been telling you to create some impression, okay? you you can do what you like all right a lot of people when they're creating content some people dress up nicely some people they they dress you have to dress according to you know your situation but you know a lot of people they want to control you with from this social media facebook of 18 a lot of people want to control you they want to control you whatever they are doing they want you to do it they want you to follow them they don't follow you again they have nothing to contribute they are not ready to contribute to your progress they want to destroy it and at, at the same time they want you to follow them you understand me the way some people created and the way they schedule your life you don't relate with them and they want you to follow them they want to turn you to followers you understand me even you are better than them i'm telling you authoritatively some of them people who want you to follow them who want to under you humble you under them, them themselves you are better than them in every form. You understand? But they still want to humble you. You understand me? You know, at times where you, I, I want to tell you something. Like this lady that died of recent, a lot of them who died. That surprised me most. You still see them, they are looking so healthy, they are looking so good, they are looking so fantastic. There was nothing, no problem at all at all with them. They are okay. But suddenly they, you just heard the news that they died because you know what they have been creating impression for long they are creating impression for long and the people another tactic is for the enemy from the people who are against your life even when they are doing evil against you things are rough things are not good they want you to show to the whole world that things are better things are good you don't need to i mean to to to pretend at times you just need to do things but people want to when people now they will tell you well let me tell you, a lot of people on this social media in Nigeria, they they they, they always they show nice pictures, but naturally their life secretly openly it's not even good. They monitor you, they are on your case, they want to know everything about you. And they still want they are evil and they still want you to come out and tell people they are disturbing you seriously. Especially those one they call witches, wizard, kò ní dá fún àjẹ́, kò ní mo tẹ́rí bá fàlàgbà sórí àgbàlagbà àwọn tọmọ ọmọ kékeré tó bá ya àjẹ́ àbẹ́mẹ́ àbọ̀ àgbàlagbà kan tó bá ya àjẹ́ tó wá sọ wípé I will say it in English tó wá sọ pé ó ń ṣe ìkà fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò ní tẹríba fún a mo tẹríba fàlàgbà ó ṣẹ́yìn àwọn àjẹ́ ló wà lórí mídíà tó ń control platform àjẹ́ kọ́ ló ṣe Facebook Mark Suba ló orí black app tí mo wà yìí èyí tí mo lò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí Mark Suba ló ní kò ní dáa fún àjẹ́ àti èmèrè tí ò lè ṣe nǹkan tó dáa tó máa ń ba nǹkan tó dáa jẹ́ tó máa dí mi lọ́wọ́ tó máa díyàn lọ́wọ́ òfò lẹ máa ṣe. òǹgbọ́ don't let anybody create fear into your heart they have been doing many things let me tell you a lot of people they block they block my page they try to block me in many ways just because they want me to bow for bullshit let me tell you I don't bow for bullshit gone are the day I always bow for nonsense. I want people to, I want to humble. I will not humble myself. Nobody pay my bill. Nobody pay for my rent. If I have problem in Canada, I will face Canada problem. Like, well, I will face where I can get money. I get Nigeria. Wọ́n sanwó mẹ́. Àwọn èmèrè, àwọn ìkà, bí àwọn olórin, a olórí burúkú kan, wọ́n ti bà nǹkan jẹ́ ní tó bá ṣiṣẹ́. Wọ́n wá bàjẹ́ wọn ni kò wọ́n bù. Wọ́n tẹ́ rí bá fàlàgbà, o kò ní dá fàlàgbà wèrè alàgbò lórí burúkú tó ń ba tèèyàn jẹ́ kò ní dáa fún ẹ láàárọ̀ kùtùkùtù ọjọ́ tọ́ọ̀sì ṣe ló máa ṣòfò sọnù àgbà wèrè tó ń pa èèyàn alábẹ́rẹ́ kú ẹ máa ṣòfò ẹ̀yin tẹ́ bá lẹ̀ máa ba nǹkan oníkan jẹ́ ẹ máa gbọ́ tó bá fẹ́ kí àwọn ìyá wèrè yẹn kì í ṣe ìyá tó bí ẹni mò ń sọ o àwọn olóburúkú tó ń pani jẹ àwọn eléyìí ikú àwọn bá ń payà àwọn tó máa ṣòfò tilétilé tó máa ṣòfò ti gbogbo gúrùpù wọn wọn ní arógbàmọṣẹ máa kọlẹ̀ àṣekìdí kan ajẹ̀fífún ajòróró ajẹ èèyàn ẹran kankan náà náà jẹ o wọn á jẹ wọn á òróró ẹ̀ sí. people are killing you and they are showing it to you and then you be saying they want you to be afraid mo tẹríba fàlàgbà o I tẹríba for long time for bullshit now I no go tẹríba fún bullshit mọ́ torí búṣìtì kankan ò sanwó lé mi wọn ò mà dúró tì mí lọ́jọ́ tí mo wà nínú ìpọ́jú wọn ò mà dáṣọ̀rọ̀ mi wọn ò tún gbọ́ wọn ò fún mi ní kankan wọn ò tọ́jú ẹ̀ wọn ò fún ẹ pọ́n pọ́n ẹlé gbogbo àjẹ́ tó bá lòun fẹ́ máa kàn tó orí platform orí facebook tó ò dẹ̀ dá facebook sílẹ̀ tí ìṣe tó ò tán máa súbà may thunder strike you as from today may any àjẹ́ àtẹ̀mẹ̀rẹ̀ tó kọ́ra wọn jọ sórí social media tó ń block view mi tó fẹ́ máa oppress mi àtàwọn tí mo ti ṣẹ̀ tí ó ṣẹ̀ mí rí tó ń jà mí lólè tó ń gbógun tìmí tó ń tìmí bá tẹríba fún wọn wọn ò ní jẹ́ ń gbádùn ó yá gbogbo gbàdúrà fún gbogbo yín ẹ̀wọ̀nú wàhálà ẹ̀wọ̀nú ìdààmú àwọn tó bá support yín ó yá gbogbo tó bá dùn fún yín kó bàjẹ́ fún yín kọ́run kọlù yín tilétilé kọ́run kọlù yín ti gbogbo ẹbí bẹ́ẹ̀ lórí kò yí padà Jésù Olúwa wa orí yín burú ni I don't bow for, I no dey bow for bullshit yo. Kò sẹ́ni tó sọ bíìlì mi, kò sẹ́ni tó ra fóònù fún mi, kò sẹ́ni tó raṣọ fún mi, kò sẹ́ni tó fún mi gift lọ́jọ́ bẹ́ẹ̀ de mi, èmi ni mo ṣe fáwọn èèyàn, wọn ò ṣe fún mi. So lẹ́sẹ̀ olórí burúkú tí ó bá ti wúlò go to hell. Oníta fún yín, ẹ̀yin tẹ́ bá tún support wọn, may you show ṣòfò sọnù very soon. May aburú enter your house. May you ṣòfò. Oníta fún yín ni. Tí mi bá lówó, gbogbo ẹ̀tọ́ mi gan níbi ìbàwọn máa sọ pé àjẹ́ kan ló ń ṣe ẹ́ ara ogun lé ni kò ní dáa fógun tó jókòó sí nàìjíríà tó fẹ́ máa kọ̀ tó Canada lórí mi kò ní dáa fógun tí ò fẹ́ kọ rere kò ní dáa fógun tó ṣọ olórí burúkú tí wọn ò pawó ogun tí ò pawó àwọn àjẹ́ tí ò pawó àwọn mèrè tí ò pawó tó jẹ́ pé ní bá ti dání ló wọ́n máa bá já ni I don't want to create impression if I come out today aṣọ dẹ̀kọ́ ló máa ń jẹ́ kéèyàn sọ pé ènìyàn live good okay. I don't want to create impression mi ò fẹ́ lọ sínú studio kí lọ máa ya photo kí máa gbé sórí social media ẹ kó sí lọ Nigeria will be taking picture and put posting in the media creating impression things are better are good ó ní èèyàn ọmọ yẹn ń sìn wọn ló ti sick Àdùkẹ́ Gòdì wọn ló ti sick ìwọ ti ń sick ó ti tó ó ti kọ́kọ́ lọ sí kinní kan ó ti kọ́kọ́ lọ sí ṣé téèyàn bá dẹ̀ sick kò ní sọ fún èèyàn kan pé òun máa sick o when you are talking they be ganging you they want you to be ṣe kinní kan I don bow for bullshit when you bring your face àwọn aṣọ yín tó da gbogbo photoshoot tẹ́ bá ṣe sórí eléyìí kámẹ́rà tí mo lò ní it depends on kámẹ́rà tí mo lò kámẹ́rà gbogbo camera yẹn and i notice that tó bá wọṣọ kan sórí ìwọ tó tó yín gbéra ẹ ní mo fẹ́ bá ìwọ kan mo yìí ń wò yín ni mo fẹ́ bẹ̀ yín kan fa wèrè kò sí kankan tó máa ṣẹlẹ̀ síbi bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó jẹ́ pé picture mi ibi tó bá ti fún àyẹ̀ ẹ̀ nígbè o ibi tó bá ti ṣe kìíní tẹ́ máa máa gbẹ́ it doesn't mean you are better than me and I don't want to create impression. Kẹ́ kó ṣì dànù sígbó. I don't create impression. I don't bow for bullshit. Read my lips. I will never bow for bullshit. Especially tẹ́ Wulo, because Kò get to create companies company sí Nàìjíríà. Àjẹmọ́ àbájẹ́ tó ń bá dálẹ̀ ni. Tẹ́ ẹ bá Go àwọn tó ń dá tó fẹ́ máa da Dangote láàmú. Lára àwọn ọmọ máa lórí ìṣàwèrè kan wà níbì kan bó tẹ rí bá fa tẹ́ ẹ̀ bá lọ gbé gbogbo àwọn kẹsẹ̀ tí wèrè kó lẹ̀ bó tẹ rí bá fún àwọn àjẹ́ o àjẹ́ tó bá pa ẹ́ lọ́mọ tán wọ́n ní kó máa pọ́nmọlé lójoojúmọ́ tó bá tún sọ ẹ́ dálá kìsà tó ń wẹ̀sì gbogbo rìsọ́ọ̀sì sí ẹ̀ dànù wọ́n ní kẹ́ máa pọ́nmọlé lójoojúmọ́ orí burúkú ló jọ ń ṣe gbogbo yín èmi ò mà ní tẹrí bá fún wèrè mọ́ lórúkọ Jésù Ọlọ́run ni màá tẹrí bá fún ẹ ní sóríire ẹ̀yin ẹ̀yin ìka èèyàn òfò lẹ́ máa ṣe àjàjà yín tẹ́ dúró sórí social media tẹ́ bá máa group ara yín ẹ̀yin àjẹtẹ̀bà lórí social media ẹ̀jẹ̀jẹ̀ ẹ̀yin yorùbá yẹn àyíntẹ̀ nǹkan gimi up lórí social media kẹ́ẹ̀ṣòfò gbogbo ẹni gbowó àtẹnusanwó tẹ́sọ̀rọ̀ yín di àjẹtẹ̀ lájẹni yín tẹ́ máa ń pè ayín lájà àbẹ̀mẹ̀rẹ̀ ayín ìyáwẹ̀rẹ̀ torí mi nínú ọmọ kékeré náà máa pè yá wọn ní ìyá ni ọmọ kékeré adédè máa lo àjẹ fún ẹ wò ó tó bá lu àjẹwèrè kò máa fọ́gi mórí ẹ àti igi àdúrà orí ẹ burú ni orí yín burú ni anybody tí ó bá ti wúlò ẹ tì wọ́n sí kọ̀ǹga olórí burúkú yín ẹ̀rí ẹ̀rí facebook ṣe Mark ṣe facebook àwọn china ń ṣe oríṣiríṣi ẹ̀rí kọ̀ọ̀kan ṣe tán bá ṣe tán sílẹ̀ ẹ má máa bàjẹ́ tán bá ní wọ́n gbẹ́ kànga yín máa kó òkúta sí máa di kànga yín pín kẹ́ kọ́lẹ̀ ju èèyàn sí kẹ́ máa kídà kẹ́ máa bayé jẹ́ abẹ́ ìyá wèrè ni kò ní dáa fàjẹ́ wèrè kò ní dáa fún yín mo tẹ́ rí bá fa wo tó bá ní wà jẹ́ tó bá ní àwọn ló ń ṣiṣẹ́ fún àtàwọn tó ti ṣẹ̀mí tẹ́lẹ̀ tẹ́ bá ní kí n bá I don't like all of you that is doing evil. You have hit your limit up. If I like, I put like for you. I'm not your ọmọ ọ̀dọ̀. Orí yín burú ni. Wọ́n ẹ mọ̀ kan. Wọ́n ò raṣọ fún ẹ. Wọ́n ò sanwó tíkẹ́ẹ̀tì nígbà tí wọ́n ń bọ̀ Canada. Wọ́n ò fún sanwó lẹ́mẹ̀. Wọ́n support mi. Tọ́ bá rí pé nǹkan fẹ́ dáa fún ẹ díẹ̀. Wọ́n á sáré rán wọn wá. Wọ́n á ní kó wá dá ẹ fi ìpayà sí ẹ láyà. Igbe ṣe orí pé ó pò tọ́rí bá fáwọn àjẹ́ yẹn. Òun ló jẹ́ káwọn èèyàn sá fún ẹ. Ẹ wọ́n bẹ̀rù wọn. Ẹ má bẹ̀rù wọn. Ẹ má bẹ̀rù wọn. Ṣó ti yẹ yín? Ìwàhálà ti yín nìyẹn ọlọ́run ló ní láì fún mi àjẹ́ ò lè pọn mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọjọ́ tí mo lọ gbé mọ́tò tí mo ti rí nọ́sẹ̀nsì ọwọ́kọ́wọ́ kan mo pàṣẹ ń bì báyìí tó bá fún kẹ́míkà ìwọ ló máa kú pẹ̀lú kẹ́míkà ọ̀run máa fi ẹ pa ni ìwọ tó bá lọ fẹ́ fi èmi àtọmọ mi pa ọ̀run máa fi ẹ pa ayé yín ò ní tòrò olórí burúkú àwọn àjà àwọn ìka àwọn four one nine àwọn irinṣẹ́ àjẹ́ ni wọ́n àwọn tó ń da orílẹ̀-èdè rú irinṣẹ́ èmèrè ni wọ́n irinṣẹ́ èṣù èṣù lọ̀gá wọn àwọn tó ń da gbòǹkọ rú láyé irinṣẹ́ òkùnkùn ní gbogbo wọn wọ́n dẹ̀ máa sọ pé kẹtẹrí bá fún wọn tó bá ṣiṣẹ́ tán tó ṣe làálàá tán àwọn olórí burúkú kan wá jókòó síbi kan wọ́n wá ní ẹnìkan àwọn wọ́n lọ kó pàǹpàǹtí jọ dọ̀tí àti nǹkan tó dọ̀tí wọ́n máa sọ pé ìyẹn ló gbọ́dọ̀ máa control ẹ̀ wọ́n á ní kó máa tẹríba fún wọn wọ́n máa sọ fún ìyáwèrè kan àbí àwọn bá lọ wẹgbẹ́ kan wọ́n máa ní tó bá ti da dùnú kan ní kó wá kò ní da fàjẹyẹ kò ní da fímìrì yẹn gbogbo àwọn tẹ bá ń kọ́lé tẹ gúrùpù ara yín owó ẹ mọ̀ nǹkan àwọn tó ń pè ní àjà tèmèrè wọ́n tún máa ń sọ wọ́n máa àwọn ló ń jẹ nàìjíríà kù àwọn ló support gbogbo fraudsters tó ń lọ káàkiri àgbáyé they are evil wọ́n ní wọ́n jẹ fún wọ́n jẹdọ̀ wọ́n jẹ òdodo wọ́n jẹ kíríkọ wọ́n jẹ gbá wọ́n jàwo wọ́n máa jẹ èèyàn tán wá tún ní wọ́n jẹ gbogbo eyín tí ò yẹ kó jẹ wọ́n ní aróṣà gbọ́ wọn ò gbalẹ̀ wọ́n rọ aṣọ western ni western spirit ló máa ń rọ aṣọ ìgbà tí ò kanlẹ̀ àjẹ́ tó bá lòun fẹ́ ṣe mí kò ṣòfò tọmọtọ kò ṣòfò kó ṣòfò tilétilé kó ṣòfò tí gbogbo agbára tí gbogbo àwọn alátìlẹyìn àtẹlẹgbẹ ẹ àtàwọn tó support àtàwọn tó bẹ̀rù ẹ kó ṣòfò mẹyú ṣòfò sọnù kó ṣòfò sọnù wàá jókòó ẹ jẹ́jẹ́ wàá máa ṣiṣẹ́ wọn ò sanwó tíkẹ́ẹ̀tì mi wá bí o wọn wúlò rí o I've never seen them kó sọ pé ẹ àjẹkọ kó sọ pé kó gbà kan tí wọ́n bá dá nǹkan yẹn sílẹ̀ tó tó jẹ́ nǹkan ikọ̀ tiẹ̀ wọ́n máa gàbalẹ̀ lórí àwọn olólè àwọn onífrọ́stà àwọn ló máa fẹ́ ìyàwó níyàwó ló máa gbọ́kọ lọ́kọ ló máa jí owó lówó ló máa pòsẹ́sì kan níkan náà máa máa ẹ́ náà máa wẹ́sì gbogbo resources tí wọ́n máa máa pọ̀ wọ́n olórí burúkú ẹ̀yin mental problem tẹ́ ẹ̀ bá ẹ yàgò lọ́nà ó ti yẹ yín tẹ́ ẹ̀ bá fẹ́ kúkòrò tẹ́ ẹ̀ bá fẹ́ kúkòrò ẹ ṣọ́ra yín o wọ́n máa ní kó máa create impression wọ́n máa wẹ́sì ojoojúmọ́ China ń ṣe aṣọ China ń ṣe aṣọ o Nàìjíríà ń rà á China ń ṣe aṣọ Nàìjíríà ń rà á wọ́n mọ style rán ní Nàìjíríà wọn ò dẹ̀ tún wà mọ́ tó tó àwọn India wọn ò mọ style tó India rán tó bá ti rán táwọn èèyàn bá ti ṣe tán wọn rán wọn máa wọ̀ kán wọ ni wọn máa pariwo economy is not good things are not good ìjọba tó wà mẹ́rin tí ó sọ àríyá fún wọn ẹ máa ń máa ṣépè àwọn kan ló ń support ìjọba yẹn àwọn kan ló tẹ̀lé àwọn kan ló ṣe kíríkọ̀ fún àwọn tó bá ti tẹ̀lé bá wọn máa tájẹ́tì ẹ olórí burúkú ni yín ni àwọn tó yẹ kẹ́ dì pẹ̀lú ẹ̀ ní dì pẹ̀lú wọn ẹni bá ti ṣe burúkú ṣèdájọ́ wọn tẹ́ ọkùnrin kan bá ń rèpù tó jẹ́ rẹ́pìsì àwọn rẹ́pìsì ṣọ́ọ̀ṣì ń sìn wọ́n mú wọn ti ṣọ́ọ̀ṣì wọ́n máa mú wọn wọn ò ní mú tàwọn la babaláwo wọn ò ní mú wọn tó bá ti lè jẹ́ pé àgbàlagbà àbí olówó kan àbẹ́nìkan tó wà important nígboro ló wà ìfọ wọn ò ní mú wọn ẹja wòlé ni ń tẹ́rí bá fagbá àwọn àgbàlagbà wòlé mu ni àgbàlagbà life is give and take respect me I respect you you steal from me you do evil to me and they tell me to be respecting you But tẹríba fún níbi báyìí wọn kì í tẹríba fágbà tó bá ti ṣe wèrè tọmọdé bá tí ìyá bá ṣe ọmọdé wọn máa ṣèdájọ́ ya. tọmọ bá ṣe ìyá wọn máa ṣèdájọ́ wọn wọn ní sọ pé torí ya, lè jẹ ìyá àbẹlẹ jẹ kíríkọ àbẹlẹ jẹ gbà àbẹlẹ jáwo ẹ ṣe èrè ni ẹ ṣọ́ra yín o mi upload social media yìí tó sọ pé mi ò ní ṣe rere Ọlọ́run ma bá ti yín jẹ́ ìṣòro tó máa dé bá yín tó o ma yín wọlé ó máa so don't disturb me don't disturb me ẹ̀yin ẹ̀yin olórí burúkú tó yẹ pé ṣe lẹ máa máa ń tan àwọn èèyàn jẹ ẹ máa ní kẹ́nìkan kí ọmọ dìde sí ìyá ẹ ẹ máa ní kí ìyá kó dìde sọmọ ẹ máa ní kí gbogbo ẹ má máa da gbogbo lérú ẹ̀yin ìyá ẹ̀yin olórí burúkú oṣó àjẹ́ emèrè àwọn babaláwo àwọn ìkà àti gbogbo pásọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ọmọ èṣù ni àfà tó bá ń ṣe ọmọ èṣù ni gbogbo yín tẹ́ bá ti wà kọ̀ ní tẹ́ bá ti wà gbogbo tẹ́ wà tẹ́ ń ṣe gbogbo òṣèré burúkú yẹn àjẹ́ nìyí o majority of people kàn fi orúkọ ọlọ́run kò fi bojú náà kàn fẹ́ máa blackmail ọlọ́run ni ẹ jẹ́ torí ọlọ́run o excuse me and i will not going to impress anybody o ti gbọ́ To bá ti ní mi ò bí n bá ti look bó ṣe fẹ́ lọ raṣọ àbí kò pè mí torí to bá raṣọ mo lè bá dà mo lè má wọ̀ kò pè mí kó sọ pé pé lónìí mo fẹ́ fún ẹ lówó owó yìí mo dáṣẹ ni lọ fi raṣọ bó dẹ̀ fẹ́ kó ra cream báyìí báyìí kò sẹ́ǹjẹ̀ wá bọ̀ To bá ti ṣẹ̀yẹ tó help mi bí kankan tó bá fẹ́ kí n lùkù bó ṣe fẹ́ ò ní tó dẹ̀ fún mi lówó ò ní jèrè ò ní ṣe kí ni ò ní kan bó ti wù kó at this stage yẹn nìkan àwọn máa darí mi ẹ lè fara yín fàjẹ tẹ bá tó bá tàjẹ bá ń darí ẹ táwọn èmèrè ń darí ẹ táwọn ìka ń darí ẹ tó ń wo yeye kudi wọ́n tag mi ní kankan láàárọ̀ yìí tó bá tó bá wá wàá fara káṣá kó jẹ́ kó rí ẹ anybody yẹn stay stay away from my kingdom stay away you evil people stay away from my kingdom I hate you with passion Even once, destroyer stay away from my kingdom they make all of you rich wọ́n pín owó ìgbà tán pín owó social media tán ní kẹ́ máa bá tàwọn èèyàn jẹ́ ṣé wọ́n fún mi gbogbo ohun tó ń fún yín láì láti ṣe wọ́n á fún àwọn blackmailer wọ́n á fún àwọn original blackmailer àwọn tó ń ṣèkà àwọn apanilẹ́kúnjayé wọ́n máa fún wọn láyọ̀ wọ́n máa nítorí pé wọ́n tẹrí bá fáwọn alàgbà wọn àwọn ọmọ ẹ tó kú tí òkú tó kú àìtọ́jọ́ yẹn àjẹ́ ló pa àtẹmèrè èṣù ló pa kò ń ṣe ọlọ́run ló ní kó kú lọ́mọdé gbogbo àìsàn tán bá declare fún ẹ lọ́spítù kò ń ṣe ọlọ́run ló sọ pé kò ní ó ní with long life and prosperity will, you, will I show you mercy with long life and prosperity owó àti ẹ̀mí kíkù ló lò máa fún wa the sickness is not for is not for, is not of God you understand if you lie believe them it's not of God the thought of God concerning me is of good not of evil all the evil that happen the enemy àwọn ọ̀tá ló dúró kéwọ̀n ń gba ilẹ̀ Pasuma wà nínú wọn Màláìka jalè gbogbo wọn wọn tó wà darapọ̀ má jẹlé àti gbogbo wọn gbogbo wọn di àwọn àjẹ oṣó àti èmèrè àti ka. kó sì lọ she be bow for those one we have forgive them but let everybody tí wọn bẹ́ẹ̀yàn ṣe ń forgive èèyàn tó máa sọ pé ẹni yẹn tẹ̀ wá ti fẹ́ progress ẹ if somebody steal from you it's still one thousand that time economy ti nígbà tó jí owó one ehm, owó jẹ́ one twenty dollar àbí one ten ni wọ́n bẹ́ẹ̀ ni one twenty ni tíkẹ́ẹ̀tì mo rà ńgbà tí mo kọ́kọ́ ra tíkẹ́ẹ̀tì èèyàn mọ́kànlá ńgbà yẹn I know that I paid two point something million so dollar was one twenty nísìnyí ló ní dollar they should calculate that money owó tán bá rò pé oúnjẹ kan máa tẹ kán wá calculate ẹ ní ríṣò tán bá ná ní ti tipi iye current iye tán bá ń ṣe dọ́là ń sí kán wá sọ pé okay o just forgive us we want your progress o kán wá sọ fún mi pé gbà báyìí o ẹ máa sọ pé mo tẹríba fáwọn kinní kan ẹ máa tó wá sọ pé okay àtẹríba fún bullshit o but you just forgive you forget but they don't do any good thing for you they still they are even part of the people flog flagging you they don't want to see you alive and they tell you just forgive them just eh, eh, ṣe kinní kan just mingle with some people you are too ọ̀rọ̀ mi ò lè mingle mọ́ ẹ̀gún tó máa máa tún gún mi pa tẹ́ máa ṣe mí léṣe lára you are shame people you are you are injuring people stop injuring people the injury you have done to your life not my life it's okay yóò fẹ́ gun ẹ̀gún ni yín wọ́n dẹ̀ ní epo ọ̀ láàrin àlìkámọ́ wọ́n dẹ̀ ti fa epo yín tu láàrin àlìkámọ́ mi ẹ kó sì dànù ẹ kó sì dànù. wọ́n máa ṣò mí ibi tí wọ́n ti fi àwọn six hundred thousand àmì six hundred wọ́n fi láìkì sí fún ẹ lọ kó jẹ́ ẹ ọjọ́ tó bá ti wù wọ́n kán tún mú ẹnìkan nínú ilé yín torí wọ́n fún mi láìkì lórí mídíà kọ́ tún mẹ́ni kọ̀ọ̀kan tó ṣe chikú kọ́ tún pa jẹ torí pé mo fẹ́ gba like and love lórí media kò ní dáa fún like and love fún yín tówó ti tí anybody ba ti lè pè mí kó fún mi nílówó even tó bá fún mi lówó mi to mi lè tòtò ẹgbẹ́ anybody lẹ̀ ní family mi ẹ kó ṣì dànù ọjọ́ tí ẹ̀gbọ́n yèyé kú di ọjọ́ tí àbúrò ẹ̀ kú bá ọjọ́ kejì ó bọ́ ta social media tó pé ó fẹ́ ṣe kínní èmi ò sí ní ẹgbẹ́ àjẹyìn àtẹmẹrẹ yín o tẹ bá dẹ̀ fẹ́ operate tẹ bá fẹ́ officiate tẹ bá fẹ́ manifest ẹ má manifest lórí platform mi èèyàn máa ń lọ bá àwọn tó bá jọjọ wà nínú ẹgbẹ́ ní gúrùpù abẹ́ gbọ́ pé mo wà lórí mídíà mi sí nínú gúrùpù èmi ati Jesus jésù àtẹ̀mí mímọ́ àtọmọ mi nìkan la wà ní gúrùpù yìí ó ti ye, so any other group that is of God Holy Ghost fire oh Lord destroy them every group that wanted to destroy my life on social media oh Lord destroy them olúwa rán ikú sáàárín wọn ẹ má ṣe é mọ̀ pé mo ti jókòó jẹ́jẹ́ látijọ́ yìí ẹ má jẹ́ ẹ má gbàdúrà ikú fún yín o torí ẹni tó bá gbógun tì mí you actually want me to die but if I want you dead if I declare curse upon you kò sí wàhálà o okay so mo ti sọ fún yín ẹ lọ dúró sáyè yín territory Canada àwọn London ò lè gbà W ò lè gbà territory tí mo gbé tèmi ní orí platform it is my own àbí ta lẹ ń wò lóbi ojú mi kọ́ lẹ ń rí this is my face na my bed pikin i sit down i sleep na my pikin's room i sleep oh. okay you no pay my rent you no give me money kuma you steal from me i pray for nigeria if nigeria good kuma èyí e tó good gùdù ń majority of you tẹ bá ṣe kà fún wa ẹ máa jẹ mbẹ a ma máa preach fún yẹn ma rò pé ṣe lẹgbọn ẹ máa rò pé ṣe la need assistance yín níta need náà ni wípé tẹ́ ẹ ti le assist wa bá ṣe assist yín tẹ́ ẹ̀ wúlò fóyìnbó tẹ́ ṣọ́ọ̀tì ìjọba ẹ pákó ẹ̀ don't come to my territory kẹ́ kó sì lọ. wo one million people bá ṣe love and like fún yín mo tẹ̀ ẹ́ rí bá a fa àgbàlagbà o ṣé mo fa àgbàlagbà lórí ni àbẹ́ gbọ́ pé mo gbé mọ̀dá ni mo yìnbọn fún wọn àwọn tó yìnbọn fún yín yóò tẹríba fún wọn àwọn tó yìnbọn ẹ̀mí fún yín ẹ̀ tẹríba fún wọn àwọn tó yìnbọn physically tó máa bẹ̀yàn tó máa kó sínú tó máa instigate àwọn èèyàn kó lọ yìnbọn yóò tẹríba fún wọn orí yín burú ni If you want to tell terrible for anybody, fuck off. Me don't tell terrible for bullshit again. Gonna the day I tell you terrible for fuck up, but now I know they terrible for fuck up. No fuck up. If you try fuck up, God will fuck you up. If you try nonsense on my territory, the Almighty God will destroy you. No bullshit on my territory. I am hard for demon to handle. Ẹ ṣe rere I'll be creating pressure in fact one máa two. anyway i don't want to sherry let people be if you are dealing with me you suffer me i will not come out and tell you that ẹ suffer me. Oh, ẹ ṣe that fún mi nígbà tẹ́ she buruku. burúkú i will not àǹtí ba dẹ̀ tún dìde tọ́lọ́run bá jẹ́ kí n ọlọ́run máa lè jẹ́ kí n dìde èmi àtọmọ mi ọlọ́run á gbé so tó máa sọ pé mi ò ní fowó mi sin agbáwèrè ẹ̀yin olórí burúkú i will not follow you To bá gba left ẹ̀yin olórí burúkú máa gba right to bá gba back máa gba front to bá gba left máa gba <laughs> máa gba right tó bá gba ìsàlẹ̀ máa gba òkè ó ń gbọ́ two shall two work together except they are in agreement mi ò wẹgbẹ́ àjẹ́ mi ì sínú ẹgbẹ́ mi rì mi ò dájú kokoko kán máa báyé èèyàn jẹ́ kẹ́ ẹ gbójú eléyìí ti lọ wọ́n sọ wọ́n ti pẹ́lẹ́ wọ́n ti ṣẹlẹ̀ kẹgbójú ó ti lọ nìyẹn ẹ̀yin olórí burúkú ẹ̀rọ pé lásán ni kẹ̀kàn déédé dájú bíi wèrè káwọn èèyàn déédé dájú bíi òsínwìn dídájú ni kọ́ máa ba yéèyàn jẹ́ kọ́ inú á dẹ̀ máa dà sí. ó tẹ̀ bá a fa àgbàlagbà o àgbà ẹ torí jí ni ojoojúmọ́ ni mo ń pọ́n wọn lé ẹnikẹ́ni àgbàlagbà tí ò bá pọ́n mi lé àgbàlagbà tó ń pè yẹn kò mí pé orí o kò mí pé bóyá seventy years mò ń bú seventy years ẹnikẹ́ni tó bá tiẹ̀ dàgbà kan tó bá jẹ́ pé pípààyàn ló mọ̀yàn pa ẹ fọ́gi má gbàlagbà wèrè lórí kò sí nǹkan kò sófin kankan ní in the whole wide world United Nations sọ pé kágbàlagbà kankan kó pa anybody ìjọba gan ò lè dé pa èèyàn tí ò bá jẹ́ pé wọ́n kúkú ń jagun àbẹ́niyẹn ṣe nǹkan burúkú kí ló dé tẹ́nìkan kan máa jókòó síbi kan tó bá kàn máa bàga lórí èèyàn torí pé o jà àgbàlagbà you have to kill somebody or innocent children tí bá jẹ́ children tí bá jẹ́ children you have to you cannot kill me you cannot kill stop killing people children Yeah, yeah, yeah, yeah. But tell me, bá a fa ẹ lọ pa kẹsẹ tìyẹn rẹ ẹ ju kẹsẹ tìyẹn sí kànga tẹni tó bá ní kẹsẹ tìyẹn gan tó ti kú ẹ jẹ kó kẹsẹ tìyẹn náà kú mo tẹ ẹ rí bá a fa àwọn àjẹ́ god forbid I reject I will not tell you, a fa jẹ family rẹ àfàwọn tó ba ayé jẹ ẹ tọ́ ọkọ gbogbo kí nínú wọn dúró ti ti ọwọ́ wọn ọwọ́ òní tó re ọwọ́ yín ẹ̀yin ìkà ọwọ́ yín ni òní tó mi ẹ̀yin lẹ́mọ ọwọ́ yín lẹ́ máa fi para yín ọwọ́ ìkà ò ní tó mi kò ní tó ọmọ mi ayé yín ò ní da ẹ̀yin ìkà ayé ẹ máa ṣòfò sọnù you destroy people children ọmọ ni ẹ tẹ ẹ rí bá gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn o ọ̀ríjínà àwọn èèyàn tó bá ti tágbàlagbà bá pa ọmọdé jẹ ọmọdé ni ká ẹ máa mú fún wọ́n ṣe pa bàbá ọmọ mi gbà yẹn èmi ni wọ́n korúkọ mi káàkiri social media pé mo pa tó pé mo jẹ́ ọmọ kékeré wọ́n láwọn àgbàlagbà kan ló pa olórí wọn ló ń bẹ àwọn assassin kó pa tó o tágbàlagbà bá ti pààyàn wọn á fi ẹ̀jẹ̀ wọn fi ọmọ kékeré ṣe kínní yẹn kó sí lọ. àwọn èèyàn àwọn àgbàlagbà ṣe fraud àwọn àgbàlagbà á ṣe fraud wọn máa ṣe oríṣiríṣi wọn máa ní o gbúdọ̀ máa tẹríba náà ni o tẹríba náà ni o tẹríba náà ni o wọn gba nǹkan lọ́wọ́ mi gbà yẹn nǹkan tó bá jí lọ́wọ́ ẹ̀ tó bá tún fẹ́ béèrè lọ́wọ́ wọn padà wọn ló tó bá kúnlẹ̀ gan wọn ní fún ẹ mọ́ àfi tó bá àfìgbà tó bá yọ igi àbá dà sí wọn àbí tó bá yọ ìbọn tán rípo tí wàá gbóná jù wọn lọ wọn ò fẹ́ kú o ni wọ́n máa tó bá o ẹni tó bá ti gbé ìbọn àbàtà dáadáa ni tó lè ṣe yanjú wọn ni wọ́n máa fẹ́ bá o fún bó tọ́jú wọn wọ́n máa máa gba ẹ sí bí bọ́ọ̀lù ni what it irú tírénì wo nìyẹn àwọn máa kọ tẹ́ bá tún kọrin wèrè kan lórí social media ń bíbà ayé yín máa bàjẹ́ ni wọ́n tẹ́ rí bá fa àgbàlagbà tí ò mọ Facebook ṣe masuba ṣe ọmọ kékeré ṣe facebook àgbàlagbà máa ride on it ọmọ kékeré we crack their we use their brain to do good thing àwọn wà àgbàlagbà that have dementia that have mental problem that is a ah ní sọ pé wọ́n ní wọ́n ní mental problem tó ọpọlọ wọn ti shatter they be destroying it and they say ntẹ́rí bá fa àwọn àgbàlagbà àgbàlagbà tó bá ti ṣe dáadáa respect to all àgbàlagbà mi ò kì í ṣe arúgbó ni mò ń sọ o ẹnikẹ́ni tó bá ti ṣe dáadáa respect to you gbogbo àwọn èèyàn tó ṣe dáadáa tó dá lé respect to them tó fẹ́ kéèyàn jẹ́ tó fẹ́ kéèyàn rí mu respect god bless ka dangote alhaji dangote god bless masuba to create job opportunity for the whole wide world ẹ mọ oye oye billions tí wọ́n sọ lójoojúmọ́ the whole wide world billion báwọn sílíọ̀n ni kò lóye masuba ni ọmọ kékeré ọmọ kékeré tí wọ́n rí dínkù ayé ẹ̀ ń gbà yẹn oríṣiríṣi nǹkan náà ṣe fún ní school yìí á sì drop out kó tó lọ gba doctorate níbi tí wọ́n ti drop ẹ̀ tí wọ́n ti ní kó fẹ́ drop out ó ṣe máa ó ṣe facebook ó ṣe nǹkan tó dáa èèyàn máa bàjẹ́ máa ní kọ́ máa rẹ̀ tó bá ti ń ba nǹkan jẹ́ wò mí àfi tí n bá mọ̀ respect mi mi ní fún ẹ tí n bá kàn kí ẹ bóyá mo lè kí ẹ o tí ó bá jẹ́ pé wọ́n kàn kọjá mi bóyá mi mọ̀ ẹ́ tẹ̀mí ò fara wọn mi tí ò dẹ̀ fi ẹ́ hàn mi. Stop impressing people. You are listening to me this morning. Stop impressing people these people ọmọ àdùkẹ́ yẹn wọ́n ló ti ń sìkì tipẹ́ ṣó lè rí lórí social media bóyá máa wá tó máa ní stand up and ṣe kiri kan kiri kan let people know táwọn èèyàn bá mọ problem tó o bá jẹ́ pé o treat problem yẹn bó bá ṣe treat ẹ at times you will escape it but àwọn tó fẹ́ pa èèyàn wọ́n máa sọ pé just come out tell them that everything is okay when things are not okay kò sẹ́ni tó dáṣì mí lówó torí ẹ̀ mo ṣe sọ pé ẹni tó fún mi fóònù ìjọ yẹn wọn ò fún mi fóònù mo lọ rà ni ìjọ yẹn kẹ̀dẹ̀ rèé mo ti kọ́kọ́ jẹ owó kan ìkan tí mo wà lórí kíní wọn mo ní kán cut mi ọgbà tó ń gbé bíìlì tó crazy wá fún mi wọn àtọ́ dẹ̀ máa calculate gbogbo gbèsè yẹn wọn calculate one thousand plus tán ni máa san inú bí mi pé mi ò dẹ̀ ní sọ máa sọ díẹ̀díẹ̀ gbà tó yá mo dẹ̀ lọ pay ẹ̀ mo try láti kí n fi credit card mi kan kí n fi pay ẹ̀ off i'm just telling you inú àwọn èèyàn yẹn tó bá ṣe ń sọ fún ọ yẹn ni pé ẹ gbogbo èèyàn make owó ní Canada you are not making inú wọn máa dùn àwọn àjẹ́ tó bá wà nílé mi kò ní dá fàjẹ́ tó wà nílé mi ìka tó bá ti wà nílé mi tó fẹ́ kí n máa wà nínú ìnira kó wà nínú ìka kókó kú sínú ìka kókó sínú ìṣẹ́ àti ìyà mi wọn máa ti gan ṣe ìdájọ́ fún ẹ kọ́lọ́run ẹlẹ́dàá má jẹ́ ń fẹ́ràn àwọn ìka ẹnikẹ́ni tó bá jẹ́ ìka lórí ọ̀rọ̀ mi tó jẹ́ ìka sí mi ẹlẹ́dàá jẹ́ kí n kórìíra gbogbo wọn bẹ́ẹ̀ ni mi ò ní ṣèkà fún yín ṣùgbọ́n Ọlọ́run jẹ́ n kórìíra wọn má jẹ́ káàánú wọn ṣe mí gbogbo ìka tó wà lórí ọ̀rọ̀ mi tó wà lórí ọ̀rọ̀ ọmọ mi especially lórí ọ̀rọ̀ Adébùkọ́lá gbogbo ìkànnú ẹnu yóò ní ṣe mí àwọn tó bá láwọn fẹ́ máa tẹríba fún yín láti ba orílẹ̀-èdè nàìjíríà jẹ́ mèdè ṣòfò pẹ̀lú ẹ̀ kán ṣòfò pẹ̀lú yín lórúkọ jésù pẹ̀lú ẹ̀yìn ìkà yíyẹ yín ni you waste the resources wọ́n máa kì í pé ààrẹ awóróṣọgbà má bà balẹ̀ ẹ máa wọ tásọ̀nà fún aṣọ bẹ́ẹ̀ ni kò ní balẹ̀ lára yín ẹ ti gé dànù ẹ ti gé dànù ẹ ti gé dànù wọ́n ṣe ṣe fún orílẹ̀-èdè nàìjíríà nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n sọ fún wa pé àwọn ló ba nàìjíríà jẹ́ bí nàìjíríà ṣe ní resources tán ní agbára tó tán ní ọlá tó tí sọ́ọ́ mineral resources ti pọ̀ lóríṣiríṣi kò balẹ̀ fún wọn bẹ́ẹ̀ ni gbèsè pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ ni oríṣiríṣi gbèsè wà ńlẹ̀ káàkiri àgbáyé mẹ́nímẹ́ní wèrè wà ńlẹ̀ mẹ́nímẹ́ní gbèsè wà ńlẹ̀ ẹ torí pé wọ́n róṣọ àgbà wọn ò jẹ́ ó balẹ̀ wọ́n ń pèsè gbogbo ẹ̀ wọ́n kó dànù sígbó tí wọ́n bá kówó nàìjíríà wọ́n á kó lọ sí ìlú kan wọ́n á lọ kó sí Swiss wọ́n á kó káàkiri wọ́n á fi áàgì káàkiri wọ́n fi ń rebuild ọ̀dà kìíní ìdí pé wọ́n tún fi ń rebuild kan wọ́n fún wọn wọ́n kàn ń kó pamọ́ ni àwọn èèyàn tó bá tún wá bá pàdé wọ́n máa fi ṣe tó bá wù wọ́n wọ́n ń wèsì gbogbo nǹkan resources gbogbo àwọn tó ń kówó nàìjíríà pamọ́ tó kó káàkiri àgbáyé tó kó kúrò ní nàìjíríà náà di aróṣọgba má balẹ̀ ní wọn òfò ní gbogbo yín máa ṣe tẹ bá ti ní kórílẹ̀-èdè má da tẹ fẹ́ máa ba ba yé àwọn èèyàn jẹ́ tẹ́lẹ̀ máa ba yé mi jẹ́ tẹ́tún wá ṣe tán tẹ́tún alẹ́ fẹ́ mú mi mọ́ wọn irọ́ lẹ pa o ẹ máa ṣòfò sọnù ni ẹ dá ilé iṣẹ́ sílẹ̀ ẹ bá ẹ ẹ dáṣọ róyàn ẹ tún máa fẹ́ pèèyàn lárúngún aṣọ téèyàn bá tún ní ẹ máa tún fẹ́ tapo sí ẹ máa fẹ́ bá gbé ẹ̀jẹ̀ ẹ máa ṣòfò gbogbo ìkà tó wà lórí ọ̀rọ̀ mi tó wà lórí ọ̀rọ̀ ọmọ mi tó wà lórí ọ̀rọ̀ nàìjíríà gan ìkà wọn nẹ̀ ó yá o ẹ máa ṣòfò sọnù gbogbo ẹ̀yin tó máa lẹ́rẹ́ oṣù agbọ́n tẹ́ ẹ̀ kí ń balẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ máa ń kówó nàìjíríà jáde ara yín lẹ jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń ba nǹkan oníkan jẹ́ tẹ́ bá rọmọlọmọ tó ń gbìyànjú tó fẹ́ ṣiṣẹ́ tó fẹ́ ṣoríire ẹ máa gang up against ẹni bí o ti ẹ̀ṣẹ̀ yín ẹ máa ṣe ká máa create ẹ máa máa create content wèrè ìpè àjẹni yín ìpè ìkànnì yín kẹ máa group against ẹni yẹn ẹ máa ní kó darapọ̀ mọ́ yín mo kọ̀ láti darapọ̀ mọ́ ẹ̀yin ìka o ẹ̀yin abatẹnijẹ́ ẹ̀yin arúṣọ ọgbọ́mọ balẹ̀ ẹ̀yin apọmọ ọlọ́mọ ọlẹ́kúnjayé ẹ̀yin tẹ́ kiri nǹkan rere ẹ̀yin máa ń fara nìyàn láyé mo kọ̀ láti darapọ̀ mọ́ ó yá kó máa wó o ó ní ó yá kọ́lọ́run kó bá ti yín jẹ́ kọ́lọ́run kó bínú sí yín ó ní don't suffer not the wings to live ó yá ẹ má ṣe live mọ́ orílẹ̀-èdè tó bá ń gba àwọn àjẹ́ tó ń gba àwọn òrìṣà burúkú láàyè tó ń gba gbogbo àwọn nǹkan burúkú yìí láàyè bẹ́ẹ̀ ni wọn ò ní live wọ́n bá ń gbìyànjú bẹ́ẹ̀ ni ó máa dàbí pé wọn ò gbìyànjú kankan ni tó bá ti ń kọ́ lé iṣẹ́ àwọn aróṣẹ́ ọgbọ́n olóyè mà ní o ọlọ́run o gbogbo àwọn tó róṣọ àgbà yìí tí wọn ò balẹ̀ ọlọ́run bá wa ṣèdájọ́ wọn o àwọn waster of the spirit àwọn waster of the resources àwọn waster of economy àwọn economy sabotage olúwa bá wa pa wọ́n run lẹ́kàn ta ìsọ̀kú bẹ́ẹ̀ lórí kò ní í padà jésù olúwa wa. stop impressing people ọmọ yẹn kò jẹ́ kí nothing ọmọ yẹn kò look bí ẹni tó sick okay wọ́n ní ó ń gba dialysis dialysis àbí dialysis ọlọ́run ò ní jẹ́ mọ tó ń pè àwọn tó ń gbà ń Canada ẹlòmíì ti gbà for five years do you understand ọmọ yẹn ò dẹ̀ sọ even gbogbo àwọn tó close mọ́ Àdùkẹ́ good wọ́n ní kò sọ fún wọn rí ṣé bó ṣe máa ń sọ̀rọ̀ fáwọn èèyàn ṣé kò ní sọ nǹkan kan tó bá ń ṣe wọ́n ti sọ àwọn Christian yẹn nísìnyí ọdún oríṣiríṣi nǹkan ló wà nínú christian kì í ṣe christian náà oríṣiríṣi nǹkan ló wà ní nàìjíríà wọ́n máa ń pọ́n òṣìlé wọ́n máa pọ́n nǹkan ọ̀rá dáradára lé ẹjẹ́ tó lọ́wọ́ anúgò bá òfò búṣí ìmọ̀ ìtẹ́rìtìrì anúgò bá òfò búṣí ìmọ̀ ìtẹ́rìtìrì anúgò bá òfò búṣí ìmọ̀ home ìmọ̀ home ìmọ̀ life oh, ohun yẹn wọ́n gbé wá but mo ti ṣáì mo máa compose fún ìmọ̀ ìtẹ́rìtìrì. I no go bow for bullshit. In my territory, I no go bow. I no go bow. I no go bow for bullshit. In my territory. Àwọn àjẹyẹ̀wọ́ ló máa bọ́ wọn lára àwọn àjẹ́ ń gba bára lórí social media. Wọ́n á kó ìmíì nínú wọn. Wọ́n á kó jẹkẹjẹkẹ sọ́wọ́. Wọ́n máa tọrọ bára kiri. Tó bá tún fún owó tó bá fún wọn lọ kó sójú ìbọ. Wọ́n á fi ṣògùn sí ẹ. Wọ́n á fi ṣèkà sí ẹ. Àmọ́ àdìkọ́ máa pọ́n wèrè lé. Ẹ kó ṣìlọ o. I no dey create impression and if i no look good if you see any of my picture is going i just bring money eh tell me i want you to buy <clears throat> tọ́ bá kó aṣọ ránṣẹ́ sí mi gan láti kẹ́nìbọ̀dì máa ń kaṣọ ránṣẹ́ sí mi kọ̀ fún mi lówó torí owó yẹn náà ṣó ti yé wèrè kan náà tiẹ̀ pè mí jọ kan ó ní kí n fún ní size mi ó lóun fẹ́ ran aṣọ òun fẹ́ kó ránṣẹ́ sí mi kò kó aṣọ kankan wọ́n máa ní kó wá disturb mi bóyá mi ò láṣọ ń bì báyìí sọ fún mi ó yìí sì ń bí bóyá nàìjíríà kan àti lónìí mo ní bó jẹ́ international account ló need mo ní bó jẹ́ dollar account domiciliary mo ní so o ṣẹ́ni tí ò mówó máa ń ní gbogbo àwọn àkáǹtì yẹn ni abẹ́ni tí ò dówó mọ̀ máa ń dá o máa open àkáǹtì sí uba odidi uba ṣẹ́ni tí ò dá owó mọ̀ máa ń ní ẹni tí ò dá owó mọ̀ tí ò mọ business ṣe tí ò mọ nǹkan tó dáa ṣó lè ní domiciliary account èmi ò dẹ̀ ní domiciliary account ní ọdún yìí o àbí ní ten years ago ẹ mo ti ní ọdún tí ó ti pẹ́ tí mo ti ní domiciliary account ó ti yé so gbogbo ẹ̀ mo ní mo ní business account níbi tí bá fẹ́ open business lónìí mo tún ní mo fẹ́ cancel business mi tí mo ní síkù bẹ́ẹ̀ kì í sìn wọn ò tí ì jẹ́ kí n cancel ẹ̀ wọ́n tún ní máa san owó kan kí tó lè cancel ẹ̀ mi ò san ṣì ń gbá mi ní san gbogbo gbèsè tí ẹ̀yin náà ní ọwọ́ yín ló wà ń bẹ́ẹ̀ ẹ̀yin àjẹ́ ẹ̀ ní promote èèyàn máa demote téèyàn bá ga sókè ẹ̀ máa lẹ́fẹ́ demote irú èèyàn yẹn ni wọ́n fẹ́ máa tẹríba fún ìwọ tó bá ti ń tẹríba fájò ò ní ga tó bá ga tó bá tán bá dẹ̀ jẹ́ kó ga ọmọ ẹ̀ tọmọ ẹ̀ bá ti ń dàgbà wọ́n bá ẹ̀rẹ́ ọmọ ẹ̀jọ ni wọ́n máa wọ́n máa máa pàjẹ́ gbogbo yín náà mo tẹ́ ẹ rí bá fálàgbà èmi náà ti kọrin yẹn rí o ọjọ́ tí mo kọ́ mo yí sí mi so ẹ má máa parapọ̀ lórí social media tẹ́ ẹ bá ti ṣe tí iṣẹ́ ilẹ̀ create ẹ má máa jọ̀gá lórí ẹ̀ Dangote bó tẹ̀ jẹ́ pé ó gba gbèsè oríṣiríṣi àwọn bọ́ṣe olówó máa ń gba gbèsè gan àwọn lónìí èwo ní tán bá ti ṣiṣẹ́ tán tó dáa ẹ máa fẹ́ máa gàba lórí ẹ̀ ẹ̀yin olòṣì ẹ̀yin olè ẹ̀yin olè tẹ́ ẹ̀ ṣiṣẹ́ bí tẹ́ ẹ̀ ṣiṣẹ́ sí lẹ máa máa fẹ́ jẹ lẹ máa máa lẹ ibi tẹ́ ẹ̀ ṣe sí lẹ máa máa fẹ́ fẹ́ ti jẹ ẹ máa máa rí pa tẹ bá báyàn nídìí nǹkan ẹ máa fẹ́ gbà ẹ máa fẹ́ gbà ó lè ní wọ́n ní sátánì wá láti pàtí láti parun àti láti gbé kí bó ni ìpàdé ọlọ́jà àtàsínwín me don't need you how did I miss you you be forcing yourself to somebody ṣe rí wọn ò fi lọ́ọ̀fù sí wọn ò fi láìkì sí wọn ò fi lọ́ọ̀fù sí wọn ò fi láìkì sí so ó ṣòpin àjẹ́ ló create Facebook kì í ṣàjẹ́ ló ní Facebook Koshilo. All these taxes no they enter my head again. The taxes no they enter my head. You dey crazy or something. When somebody, you be penetrating physically to people's life. Gbogbo tí ba ṣe ní Canada àbí lè máa fẹ́ mọ̀. So that you can block it physically ni. Ẹ máa máa sọ pé spiritually ni. Àwọn àjẹ́ ló ń ṣiṣẹ́. Ẹ ní ṣoríire. Àjẹ́ tí ò bá ti dá iléeṣẹ́ sílẹ̀ tí ò ra mọ́tò. To ba ti tán bá bí èrè àjẹ́ tó bá ti. Wò ó face to face. Má máa sọ pé ẹnu kan. Don't wise. I'm a physical person. If you want to come spiritually, go and fight with God. You, because God is a spiritual. I'm a physical person. Come face to face. And I get tó bá ra mọ́tò, tó bá ra mọ́tò, tó order mọ́tò tó pọ̀. Ẹ̀hẹ́n o kì í ṣàjẹmọ́. Ẹ ra nǹkan, ẹ lówó, ẹ tún ní kọ̀ọ̀kan tó dáa tán bá ti da orílẹ̀-èdè tán bá gbé ìjọba kan sílẹ̀ tán bá ti dìbò tán. <clears throat> Àwọn kan á jáde wọ́n láwọn àjẹ́ náà ti support yín o bàtẹ́ bá ti ṣe tán wọ́n á jókòó sí sàbálẹ̀ jẹ́ tán ibi tó ń ṣiṣẹ́ sí náà máa tún fẹ́ jẹ ọ̀lẹ àjẹ́ lọ̀lẹ àjẹ́ lọ̀lẹ ọ̀lẹ àjẹ́ ni wọ́n àmì ọ̀lẹ àwọn àjẹ́ àwọn ìkàwọ̀ yẹn ọ̀lẹ ni wọ́n they ọ̀lẹ́s they ọ̀lẹ́s they cannot do anything but that's why when when you after working they will go and steal it wọ́n máa máa jí nǹkan oníkan ni àwọn ni wọ́n sọ olè di gbàǹjo ní orílẹ̀-èdè nàìjíríà àwọn ẹ̀bà àwọn ìyàwó èrètò kì í ṣe ìyá ni mo kì í ṣe ìyá arúgbó mò ń sọ yìí o ó ti yé yín ọmọ kékeré mi ó lè jọmọ ọdún méjì wọ́n lè lágbàlagbà ni wọ́n lè lájẹ ni bó ti wọ́n lè lémèrè ni wọ́n lè lágbára ni wọ́n lè wọ́n ní wọ́n lè déédéé bẹ́ẹ̀ sí ṣó ti tó bá ti ẹ̀já lágbára tó bá jẹ́ pé nǹkan tó dáa ló bá ń tọwọ́ ẹ̀ jáde tí ì ṣe pé kó máa bà kán rí ilé iṣẹ́ kán má jò ṣiṣẹ́ tó bá kù dẹ́kùdẹ̀ kó ṣiṣẹ́ tán bá rí ẹ tó ń lọ sókè sàkán gbé ẹ wálẹ̀ bí àwọn wọn wá sọ pé olórí burúkú ni wọ́n onídà fún wọn gbogbo àwọn àjẹ́ àwọn mèrè tó wá láti nàìjíríà sí orílẹ̀-èdè canada sí tọ́nà wá kọrin pẹ̀lú àwọn gúrúùpù wọn tọ́ bá lọ rípà ni wọ́n èyí tó wà ọlọ́ ìlẹ́dìmọ̀rì ń gbọ́ gbogbo àwọn tó lọ sí agbo wàsíù èyí tó lo credit card tó fi ra credit card oní credit card tó fi ra kiri ló wá ara àwọn ojú àtàjẹ́ ni wọ́n tọ́ bá tún lọ wọ́n máa tún rípù ni kán rí àwọn obìnrin tó bá lówó lọ́wọ́ kán larí mọ́ kán tún gbà lọ́wọ́ wọn jẹ́ àbàyéjẹ́ they cannot create anything good for you and all this nonsense they are doing when you complain they will be fighting you because they are in clique ẹ eh, ní story wọn dẹ tún don cause don't cause gbogbo àjẹ́ èmèrè ìkà tó bá wà lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ ọmọ mi tẹ́lẹ̀ ẹ̀ níjà tó jẹ́ pé fun. ìbílẹ̀ wà fún may thunder strike you mi ọlọ́run bù fọ́jú lu ẹ̀s mi ọlọ́run ro ẹ lápá àti ẹsẹ̀ mi ọlọ́run gba ẹ lẹ́nu mi ọlọ́run kọlù ẹ may God mighty God bínú sí ẹ may God fi ẹ níṣekúṣe may gbogbo ibi tó ṣe fún mi mi ọmọ ti dàlẹ́ ẹ lórí ẹni ṣoríire ni mo lé mi ò ṣe wẹ́stà mo lé ò ṣe ìkà mo lé ò ṣe gbé òkùnkùn mo lé ò ṣe gbé ibi àbí dandan ni ọmọ mi ò dẹ̀ ṣe ànádù torí mo ṣiṣẹ́ rere mo dẹ̀ máa fọkàn balẹ̀ jẹ́ iṣẹ́ rere tí mo ṣe láyé ẹ̀yà ni. wàá fún àwọn èèyàn lówó wọ́n wá tọ́jú owó yẹn fẹ́ wọn lọ́jọ́ tó bá ní problem wọ́n máa fún ẹ because ọjọ́ tó ṣe dáadáa fún ẹ náà wọ́n máa ti sọ pé ẹni máa ní problem tó bá ṣe dáadáa fún wọn á gbọ́ pósìtì wà fún ẹ wọ́n á ṣèkà fún ẹ tó bá lọ fọwọ́ àwọn wọn lórí burúkú làwọn fẹ́ what a nonsense don't impress anybody if you are a good person because lára wọn náà wà bí wọn ò dẹ̀ ń fẹ́ gbèpè lára wọn they are here this just six after eighty after six la One, ń sìn five ni mo dìde lẹ́ǹkan wọn ò lè ṣe fóònù tó dáa tọ́ bá fẹ́ ṣe fóònù tí wọ́n bá bíi Tecno bíi Nokia ni wọn ò tiẹ̀ ṣe kankan kán tẹ̀ ṣe Nokia wọn ò rí ṣe tọ́ bá kù dẹ́kan ṣe kán fẹ́ fẹ́ ṣe àfi kán lọ gbé ará òkèrè wá ẹ ti rí àwọn wicked spirit láyé they always support other people resources tó bá ní àwọn ìkà nínú ilé instead of them supporting you they will go and support others bọ́n ṣe máa ń ṣe nìyẹn lára wọn ló máa ń kó resources lọ instead of kàn fi owó èèyàn tó bá tiẹ̀ jí owó kàn fi invest orílẹ̀-èdè náà wọ́n máa lọ fi build orílẹ̀-èdè bòmíì ni wọ́n máa lọ kì í ṣe pé wọ́n tẹ̀ máa lọ build ẹ̀sìbẹ̀ tó rówó tó ń jí kò ṣe build wọ́n á lọ kó pamọ́ síbi kan àbí kàn lọ fi invest síbi kan kàn gbẹ́ nìkan kó máa appreciate kó máa lọ represent wọn bẹ́ẹ̀ kó máa waste kìíní yẹn wọ́n bá máa waste ẹ̀ dànù sókèrè kò kàn wọ́n kàn máa rí àwọn èèyàn kó máa suffer kó jẹ́yàn wọn ọmọ wọn ilé wọn ẹbí wọn ó pè wọn kán máa ta ògùn ẹ̀ dànù kán máa wọ́n ṣe ṣe fún orílẹ̀-èdè nàìjíríà gbogbo àwọn tó ń da orílẹ̀-èdè nàìjíríà láàmú oṣó ni wọ́n àjẹ́ ni wọ́n ẹ fi wọ́n ré ló ti yé yín tó bá ti jẹ́ èèyàn gidi tó fẹ́ àlàáfíà ó máa fi ìkàrẹ́ ni tí ìkà kan àwọn ìkà ló máa sọ fún ẹ lórí social media o ò gbúdọ̀ ṣe pé Auto Bola yẹn àwọn kan wọ́n máa ń ṣépè lórí social media ẹ lọ wo gbogbo àwọn ọmọ èṣù kẹ̀dẹ̀ ni wọ́n máa gbé pè dání báyìí face to face ni wọ́n máa ṣe ni lórí mídíà wọn ò ní condemn wọn wọn dẹ̀ máa fúlù síbẹ̀ torí pé wọ́n fẹ́ kí wọ́n fẹ́ shut up ẹnu ẹni because they want to finish you stop impressing people ọmọ yẹn sì wọ́n máa sọ pé kò sí nǹkan kan tó ṣe mo mọ ẹni tó àwọn míì tó ti ń sick nǹkan tó sabbatical leave kan náà ló ṣe ọmọ yẹn tó kú yẹn sabbatical leave cancer kan náà ló ṣe ẹ má bínú ṣé sabbatical leave náà lé sabbatical leave ìmọ̀ ẹ̀ tó bá gba sabbatical leave gan kò ń tètè kì í ṣe sabbatical leave kò ń tètè kò ń tètè kò yẹ kó tètè pa á sabbatical leave gan kò tètè padà sọ́fíìsì débi pé sabbatical leave gan ẹ̀ẹ́kásá gan kò yẹ kó tètè pa ṣótiyé but they will tell you ó ti lọ nìyẹn àwọn arúgbó wà ń bẹ̀ yẹn mi sọ pé kárúgbó náà kú o ṣótiyé but ẹni tó bá ti lo hundred ẹnìkan máa sọ pé tó bá ti lo hundred mi sọ pé anybody kú. ó can vis mo fẹ́ kà ní o èmi <laughs> sabbatical leave okay Kavika sa Savika cancer ibo ló ti máa ń mú wọn ọlọ́run ní jẹ́ mọ́ lórúkọ jésù ọmọ mi ò ní mọ̀ àwọn olólùfẹ́ mi ò ní mọ̀ gbogbo àsọtẹ́lẹ̀ burúkú ní ìjọba òkùnkùn mo fagilé wo má jẹ́ ignorant don't be don't be don't be a, a, a, an ignorant of devices o oh, or the darkness i'm telling you when i see wickedness here around like this àwọn èèyàn kàn dédé máa wọn kàn dédé ó rámpà gan nísìn tẹnìkan bá ti yé ó ti lọ ó ti balẹ̀ wọn ti wọn ti wọn ti gbójú nothing wọn máa nothing. I'm gbogbo àwọn family àwọn one family, I want ẹ̀ ṣe ń sọ gan àwọn family want to move on wọn be a one. I jẹ́ torí ọlọ́run o ẹ gbọ́ How many? the people, let me tell you, if you even go to church, you just know that you always like to destroy when you see people to want to progress, you bring them down. Even your country, you are there bringing the country down. Wọ́n ní láti ṣàlàyé fún ẹ you are emèrè, ògbólógbòó ìkà, àjẹ́, àtúnṣe nǹkan tó ń pè wọ́n nìyẹn. Àgùdọ̀ tó bá tún dárúkọ wọn, ó dárúkọ wọn. Kí ló tẹ̀ yín náà dárúkọ mi nínú Kilo te tẹ̀ mi? Kí ló disturb me. Kilo wa wá dá sí tẹ́lẹ̀ tí mi disturb me fun. You disturb me, I disturb you ìjọba tó bá tún support yín gan pàápàá lórí ọ̀rọ̀ mi mi gan mi mi mi mi mi they lord destroy their kingdom àbílẹ̀ àgbà mo gba ọlọ́run gbọ́ pé kò ní kò ní ṣe kínní wọn kàn máa dáyà já ẹ dáyà create ìpẹ́ wọn máa dáyà jẹ ẹ wọn máa create àyà jíjá síyàn lọ́kàn kí ló dé wọn ò dẹ̀ ṣe nǹkan kan tó dáa fún ẹ wà á máa gbìyànjú mo wá síbi Canada mi kí n tó kúrò nílé gbogbo àwọn tó gbowó lọ́wọ́ mi ọjọ́ kan lọ́wọ́ má jẹ́ ká jóúnjẹ ọjọ́ oúnjẹ ọ̀tá mo tún pé àwọn lára wọn pé ẹ jẹ́ kàn tiẹ̀ fún mi lówó kí nǹkan tiẹ̀ mo gba kádàrà mi báyìí mo fẹ́ padà sí ìlú òyìnbó jẹ́ tún lọ ọ́zù ègé kí n tún lọ bìgínìgé wọ́n máa tún kọ̀ ní ibi tí wọ́n ní ìkàdé àwọn oṣó àwọn àjẹ́ àwọn èmèrè gbogbo wọn ni tó bá ti rí sórí ẹni tó bá gbé ìbọn tó lọ pa èèyàn yẹn àwọn tẹ́rọ́rìsì oṣó àtàjẹ́ náà ni àwọn tó ń kọ̀ǹtò wọn àwọn oṣó àtàjẹ́ àti gbogbo ibi ìgbàlẹ̀ tán máa ti ní wọ́n ti ń fún wọn ní certificate wọn yẹn ibẹ̀ ni àwọn ló ń kọ̀ǹtò gbogbo wọn ẹ jẹ́ torí ọlọ́run we are for God my territory if you don't want to jóná don't come. Ah, Mama, don't talk, don't talk. I will talk you out. Anytime you say, you do mistake, you do evil to me, I will explain to you. I mean, I will explain to the whole world what you have done. So if it pains you, we are saying it so that many, many of you, you, if you learn and stop doing evil, if you know that the evil you have done is actually, when they say it is actually paining you, it's paining you, abi. Then all of you, the remaining one, kékèké, tó ń ṣẹ̀ṣẹ̀ They should stop. That is it. We are trying to evangelize it. Okay? That okay, oh, this is we are not even but ṣe mọ̀ pé ńgbà mi nǹkan tá a wickedness àwọn èèyàn a lè má we just saying it oh, this is what they do and for other people to open their eyes they will come like a friend ìkòkò apanijẹ ìkòkò ni wọ́n nínú wọn you understand me so mo tún sọ before don't let anybody don't don't impress people this family some people tán bá ti wọṣọ tó wọ́n lọ gbé wọ́n lọ máa ṣe photoshoot lórí ṣiṣẹ́ and again wọ́n tún máa ń edit ní nàìjíríà ọ̀nà edití wọ́n á gbé orí ẹlòmíì sí aṣọ tí ẹlòmíì wọ aṣọ òyìnbó tí ò tiẹ̀ sí lọ́wọ́ wọn wọ́n wá gbé sí wọ́n máa fi bákan let me tell you the rich people they don't impress people mo listen to Alhaji Aliko Dangote ní ọjọ́ kan mo wo interview wọn wọ́n ní Mercedes Benz burúkú kan bá ti gbogbo ọmọ lọ́ra latest wọn yẹn ó dùn wọn ní máa yẹn ń lò wọ́n ní wọn ò nílé sí lóyìnbó àwọn tó dẹ̀ ń jí owó Nàìjíríà kó tó máa jalè tó máa ń ṣe nǹkan burúkú yẹn wọ́n nílé káàkiri lóyìnbó tí wọ́n tiẹ̀ mọ bí tí mi wà mọ́ tó ń ba tó ń pì bẹ́ẹ̀ ni mo sọ ma be creating impression every time tí bá rí Mark Suba lórí mídíà ń bì Mark Suba ó wà lórí mídíà ó máa ń pàdé di mídíà yes ó ó mú platform mi kì í ṣe america amẹ́ndì ó ń la america àtàwọn people àwọn èèyàn pàtàkì the world wọ́n mọ platform mi kì í ṣe rọ fún iṣẹ́ ribiribi tí a ti ṣe wọ́n wá fẹ́ ká kéré lọ́wọ́ ara wa àwọn àjẹ́ ṣé àwọn àjẹ́ lè ṣe iṣẹ́ tí ọlọ́run ti gbọ́wọ́ mi ṣe ni say no to killing and terrorism and, and saving life àwọn àjẹ́ ò kí ń save life àjẹ́ ò kí ń create they are not creative they destroy creativities they destroy progress they only give some people tán kàn jẹ́ kó wọ́n á fún ẹ lókun díẹ̀ wọ́n á jẹ́ kó rìn díẹ̀ ìyẹn àwọn tó bá respect wọn tó ti yé àbí àwọn ògbólógbò nínú wọn àwọn ló máa wọn làwọn ń lọ síwájú torí pé wọ́n bá yá aláyé ẹ̀yìn ẹ̀ kọlù wọn bóyá wọn ò ní sáré six dev baby kò ní sá kí àwọn kan wèrè kan tó dé bíbá ní sẹ ọlọ́run ní gbogbo iṣẹ́ burúkú tán ti ṣe ọlọ́run gbogbo ẹ̀wọ̀n mi ẹnìkan adédé lọ wò ẹ́ ò ṣe nǹkan kan fún kó tiẹ̀ búyàn kan ṣe bó àbú mi padà kémi wá dìde ń sìn ọmọ mi ṣọlá kí n sọ pé ó ṣẹ̀ mí o kí wọ́n lọ síbì kan kí wọ́n lọ sọ pé o sílẹ̀ máa pẹ́kẹ́ bá mi ṣe kinní kan fún di ó lè ti tí mo lè gbà ládùúrà fún náà ni pé o ṣe báyìí fún mi ọmọ ẹ̀ á ṣerú ẹ̀ fún ẹ yẹn mi pé ìwọ náà á dàgbà wà bímọ tó bá jẹ́ pé ojú mi ló wà ṣe nǹkan kan ọmọ ìwọ náà á ṣe dáadáa ọmọ ẹ̀ á ṣe fún ẹ simple that's all ìyẹ̀bọ̀ kó wá jókòó kó pe àlejò kó ponílé ẹni tó mọ̀gbà tó lóyún kó mọ̀gbà tí ò bímọ ẹni tó mọ̀gbà tó yẹ̀ nàìjíríà tó da sílẹ̀ kí a máa kó gbogbo resources àti nǹkan tó máa fi ṣorí dáadáa ẹ jẹ́ torí ọlọ́run òfin i confuse don't confuse me okay you want me to be bringing my picture that is nice so that them amobi tí ìyá máa jẹ ẹ̀rọ bó ṣe wù mí ni máa ṣe ṣe ọlọ́run Elédùmarè ń gbọ́ mo máa ń mọ̀ pé téèyàn àwọn èèyàn broke wọ́n máa ń fẹ́ impress gan Nigeria stop impressing the original the people who do lace in Nigeria they are not wearing who are doing lace for Nigeria they are not wearing lace those people tó ń ṣe aṣọ fún Nigeria wọn ò wọ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín designer wo náà ṣe bí òkè màmí ni ok wọn wọ lójoojúmọ́ stop impressing people a lot of people ó manage títí ó fi kú ni ọjọ́ tí mo dé ní ten days ago tí mo ní mo lọ ra mọ́tò tí mo dé láti ọ̀táwà yẹn kí n gbà tí máa dé níjọ́ kejì báyìí mi ì tí ì rírọ́ ẹ̀ rí hmm. I won't say it but èmi ẹ̀yin lẹ máa para yín kì í ṣèmi lẹ máa pa gbà mí ìrobi sí ẹ àwọn ló máa jókòó witches are wizards àwọn ọmọọṣẹ́ wọn àwọn ọmọ wọn gbogbo wọn àwọn ló máa jókòó tó bá máa ro ikú sí ẹ ló máa máa plan ibi fún ẹ ló máa ló ti ṣẹ̀ wọ́n wọn o kò kò sọ̀rọ̀ àwọn ló ṣẹ̀ o o wá complain pa ẹ̀ṣẹ̀ tó ń ṣe wọn ni wọn ò ní dáríjì àfi tó bá gbẹ̀mí ẹ ẹnikẹ́ni tó bá ṣẹ̀ mí tí mo sọ̀rọ̀ ẹ̀ tó bá lòun ò ní dẹ̀yìn lẹ́yìn mi àfi tó bá gbẹ̀mí mi mo gbàdúrà fún ẹ kọ́run pa ẹrẹ́ tilétilé ti gbogbo àwọn supporter club ẹ àtàwọn elégbè ẹ kọ́lọ́run fúnra rẹ̀ kó pa ẹ́ rẹ́ níbi tó bá wà kọ́run kó pa ẹ́ rẹ́ ìkà tó wà lórí ọ̀rọ̀ mi ó yá kọ́lọ́run kó pa ẹ́ rẹ́ tó lóun ní ronúkúwàdà ìkà tó wà lórí ọ̀rọ̀ ọmọ mi tó lóun ò ní ronúkúwàdà kọ́lọ́run kó pa ẹ́ rẹ́ gbogbo ẹni ṣèkà fún mi lọ́jọ́ tó ti pẹ́ tó lóun ò ní ronúkúwàdà kọ́lọ́run kó pa ẹ́ rẹ́ ṣé rí ṣé mọ̀ pé mi ò dárúkọ bóyá ẹnìkan tó lọ sínú ṣúà ìnísìn ẹlòmíì lè wà nínú ṣọ́ọ̀ṣì ẹlòmíì wá bẹ́ẹ̀ nìyẹn tó bá ti ń ṣèkà tó ṣèkọ burúkú wọ̀nyẹn nǹkan tẹ́ máa fi dá àwọn ọmọ yẹn dá Bible also said that by their fruit you shall know them stop pretending stop pretending àwọn èèyàn máa sick ọmọ yẹn máa sick to that level kò ní lè sọ fún àwọn èèyàn tó súnmọ́ pẹ́tipẹ́ti pé òun ní nǹkan báyìí o tó bá kú tán àwọn àgbàlagbà máa náà sì kú ọmọ kékeré wọ́n á dẹ̀ inú á dẹ̀ máa bí wọn Only ó ní àdìgbádùn your prayer point thank you. people who are destroying evil i mean destroying good they are not wanted they should not be living the people àwọn tó yẹ come and embrace Oh no, ni àwọn ènìyàn tí ó bá ṣe Dada, tó fẹ́ àlàáfíà ìlú àwọn kan wọ́n máa ṣe kúbẹ́kúbẹ́ ìpàdé tó ń lọ ṣe kúbẹ́kúbẹ́ yẹn wọ́n fẹ́ ba tèèyàn jẹ́ tán bá ba tèèyàn jẹ́ kó ń jalè àbí kó ń to tó bá di pé àṣírí kan tú o kó ń gbárùkù tira what is it stop Sherry. jẹ́ ń fún ẹ lábẹ́ mo tún gbàdúrà yẹn èmi mo sọ fún yín pé mo làlá mo rí àwọn èèyàn tó kó abẹ́rẹ́ dání abẹ́rẹ́ yẹn ó wá jẹ́ dúdú poison ni mo ti give information nísìnyí pe. they should try and investigate those people who treating people tó máa ń àwọn ma máa lọ láàbù tí wọ́n níbọ̀ yẹn ó ti yé because àìsàn tó ń ṣe gẹ́ yẹn ẹlòmíì ti wà nínú ẹ̀ ó lè pẹ́ ẹlòmíì ń ṣe àìsàn tó jẹ́ pé ó ti wà nínú ẹ̀ wọ́n ní diabetes mo mọ àwọn èèyàn tó ti tí tàbí ti ti ṣe tipẹ́tipẹ́ tó ń ṣì wà láyé títí dìsìn tó ti ń ṣe tipẹ́tipẹ́ mi ò fẹ́ dárúkọ ó ní bàbá àwọn mú àwọn èèyàn lóríṣiríṣi tí diabetes tó ti ṣe ẹlòmíì báyìí tó bá ti lè sọ pé wọ́n test ẹ̀ báyìí fún ọjọ́ kan báyìí tó ti lè ní ó ti ní diabetes báyìí kò ní kò ní lo some weeks wọn ló ti kú wọn ní diabetes ló pa because ọ̀tá wà lẹ́yìn ayé ẹ̀ àwọn kan ti gbé dání tán fẹ́ yìn fún spiritual ìbọn àwọn kan náà dẹ̀ tún ti àwọn àjẹ́ àtẹ̀mìrè náà ni wọ́n ti gbé àwọn físíkà ìbọn dání ó gbàdúrà gbogbo ẹnikẹ́ni tó fẹ́ máa dààmú ayé mi spiritually olúwa pa wọ́n yàmàyàmà olúwa pa wọ́n jàtìjàtì gbogbo ẹni tó fẹ́ máa dààmú ayé ọmọ mi physically and spiritually olúwa pa wọ́n ẹ̀dá bẹ́ẹ̀ yàmàyàmà olúwa pa wọ́n jàtìjàtì olúwa pa wọ́n yàmàyàmà olúwa pa wọ́n jàtìjàtì olúwa pa wọ́n jàtìjàtì gbogbo ẹ̀dá tó fẹ́ máa dààmú ayé mi àti tọmọ mi tó fẹ́ máa dààmú ètò ìnáwó mi àti ògo mi àti tọmọ mi physically and spiritually àwọn ẹ̀dá bẹ́ẹ̀ Olúwa pa wọ́n yamayama Olúwa pa wọ́n játijàti tó bá jẹ́ olórí orílẹ̀-èdè náà you got to pray this prayer ẹni tó fẹ́ máa da system mi láàmú tó fẹ́ máa da orílẹ̀-èdè mi láàmú tó fẹ́ máa dà mí láàmú láti jẹ́ kí n lè gbójú ibi láti jẹ́ kógun lè kí n má ṣe àṣeyọrí Olúwa pa wọ́n ẹ̀dá bẹ́ẹ̀ yamayama Olúwa pa yamayama when you send God to destroy them they are not going to ask you for the ikú wọn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ don't let anybody deceive you everybody now, tó bá ti tó stage kan báyìí wọ́n á fẹ́ kó o dé gbogbo picture tó bá ti fine wọ́n á bẹ̀rẹ̀ sí ní post ẹ̀mí ìwáyé wọn ò fine mọ́ wọ́n ti ba ayé ẹ̀jẹ̀ tó some level wa máa camouflage camouflage camouflage. nínú ilé mi mi ò lè ṣakọ o mi ò sọ pé mi ò sọ pé mo ní àwọn Mr Ratty mi ò ní mo ní Italian tó pọ̀ o mo ní Italian ṣì tó ìwà mi báyìí aṣì twenty ní ìlú Canada èyí tó jẹ́ ti Canada designer Ato tó thirty náà èyí tó jẹ́ tèmi nìkan nìyẹn o ètò tí wọ́n á ti ṣáyìn ṣe ń kó náà a ní wọn ló pọ̀ rẹpẹtẹ a ní ti turkey designer a ní síbí máa wò báyìí kò it mean nothing to me do you get me it mean nothing to me gonna the day ma kọ́ máa you want to impress people i don't want to impress anybody because majority of problem papa we are impressing people who who hate you you impressing people who want to destroy you giving the ó dà pé ẹni táyé ń ṣe tó lọ ń rògùn ẹ̀jẹ̀ tó ń mú ni tó lọ ń rògùn ẹ̀jẹ̀ tó ń mú ni tó dẹ̀ jẹ́ pé wọ́n mu ẹ̀jẹ̀ wọ́n dẹ̀ àjẹ́dẹ̀ ń mẹ̀jẹ̀ bó bá ṣe ń mú ni wọ́n máa fà á sí tó you are impressing you are creating impression wọ́n máa ma sọ pé òkè kò tiẹ̀ tí ì bá I tell you gbogbo ìka ènìyàn lórí ọ̀rọ̀ mi gbogbo ẹni gbàgbára ìkà àbẹ́ni tó lágbára ìkà lórí tó ń lo agbára ìkà let me tell you àwọn tó ní ìkà wọ́n máa ṣiṣẹ́ o just like bí àwọn tó ní ẹ̀mí rere you want people not to die you want nation to be safe you wish good to people also the same way ni àwọn èṣù náà ń wish bad to people either you offend them or not they want you dead they want you frustrated they want your business ruined they want your life destroyed Satan yẹn àwọn èèyàn èèyàn èèyàn ẹbí you don't offend them and they don't want you to talk about them when they do evil to you you are being scam you are being fraud they want you to shut up your mouth gbogbo ẹni ṣe mí níbi tó sì jẹ́ fún tó fẹ́ kí n dákẹ́ jẹ́jẹ́ láti má sọ̀rọ̀ kó ba lè máa ṣebi lọ fún àwọn ènìyàn àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀run tú wọn ní àṣírí olúwa kọlù wọn olúwa bínú sí wọn gbogbo ẹni tó ń bínú pé mo sọ tòótọ́ ọ̀rọ̀ olúwa bá mi tú wọn we read in the bible don't even cover the sin don't cover the evil when you cover the evil you will not prosper when you expose evil the lord will bless you èmi ò kì í ṣe ọlọ́tẹ̀ ọlọ́tẹ̀ ni ẹni tó bo ìkà ní àṣírí tó support àwọn ìkànnì láti máa ba ayé èèyàn jẹ́ tó fẹ́ ba ayé olódodo jẹ́ àwọn ni ọlọ́tẹ̀ tó gbúdọ̀ gbé ilẹ̀ gbígbẹ ẹ má máa gbé òfin ọ̀rọ̀ ọlọ́run ẹ má máa kà upside down wọ́n ní ọlọ́tẹ̀ máa gbé ilẹ̀ gbígbẹ ta ni ọlọ́tẹ̀ ẹni tó kórìíra ọlọ́run abọ òrìṣà apọmọfẹ ọmọ ṣètùtù olè abayéjẹ́ onínú ibi òun ló yẹ kó máa gbé ilẹ̀ gbígbẹ but I mean, reverse reverse is the case now they will want to make the evil one comfortable and uncomfortable, the people who are good on my authority is not going to be. Okay? So mo kàn sọ fún yín ni, you show me love for your for your at your wo shalala. You don't show me your own cup of tea. All right? But jẹ́ n tún fọ sọ àwọn àjẹ́ iṣẹ́ àwọn àjẹ́ fún yín. Iṣẹ́ àwọn àjẹ́ ni àwọn tí ò bá ẹ tó bá ti ṣiṣẹ́ yẹn tán wọ́n fẹ́ kó fún wọn lérè orí ẹ̀ tán bá jẹ yẹn tán wọ́n á máa tún jojú owó tó bá kọ̀ tán béèrè lọ́wọ́ ẹ̀ tó olóòmúlẹ̀ wọ́n á sọ dìjà wọ́n wá ní ṣèbó wà láyé ni wọ́n á fẹ́ pa ẹ́ sí tó bá dẹ̀ tún fún wọn náà lẹ́rọ̀ wọ́n á tún ní wọ́n máa pa ẹ́ èyí tó bá kójọ díẹ̀ díẹ̀ tó rí kójọ àwọn òkè ńlá kójọ èyí tó bá lo kójọ díẹ̀ díẹ̀ wọ́n á ní tán bá kúkú pa wọ́n á lè tún kó èyí tó kójọ yẹn wọ́n á lè tún gbà they have nothing to offer you look at their face tẹ́nìkan bá halẹ̀ mọ́ ẹ what do you have to offer me ẹlòmíì torí pé ó fẹ́ tọ owó lọ́wọ́ ẹ tó o bá ti fún wọn ní you have nothing to offer wọ́n ìwọ tó ní mi ní nothing láti offer ọmọ kan send message mi lórí media mi lórí under my platform ìwọ ọmọkọ́mọ tó bá wá láti send message burúkú sí mi lórí platform mi to be rude to me láyé òní òní relevance ìwọ tó bá ní mi ní relevant tó bá kọ sọ́nà platform mi pé mi ò ní nǹkan tí mo fẹ́ offer lórúkọ Jésù ohun tó bá ọ̀fà láyé will not be acceptable ìwọ náà will not be acceptable lágọ̀ọ́ àwọn àwọn èèyàn lágọ̀ọ́ ohun rere don't do that to me okay uh-huh. kí obìnrin wà ní alẹ́ àná gbà tí mo ṣe chat I was still on the live chat at eleven o'clock mo tún ti jí padà nítò four nígbà tí mo mo ṣe ìyẹn nítò ní tí bá jí nítò four yẹn mo sùn ní twelve one two three mo sùn bóyá four hours ó ti yé bẹ́yẹn orúnkún mi mo wá gbàdúrà mo tún jí kí n tó sùn yẹn mo gbàdúrà mo tún wá gbàdúrà ọmọ aládùúgbò kì í gbà àdúrà àwọn kan wà tó yẹ pé wọ́n wá ayé débi pé wọ́n di alágbára àwọn kan wá ọlọ́run ọlọ́run sì wá wọn débi pé wọ́n di alágbára àṣẹ àdúrà inú mi tí ọlọ́run ò jẹ́ kí wo mi ì lè wọlé ó lè fi sọ pé ẹ fẹ́ pọ̀ mi kò lè ṣe é pa fún yín kò lè ṣe é pa torí pé mi ò béèrè lọ́wọ́ àjẹ́ àtẹ̀mèrè kó tó kó tó di pé mo ṣe é mi ò dẹ̀ mẹ́mẹ́ wọn ò dẹ̀ sọ fún mi pé kò sí nǹkan tó ní kán rà lórí mídíà tí mi ò rà fóònù mo rà láptọ̀p mo rà dátà mo rà lẹ́yìn dátà tó wà lórí fóònù mi mo tún gba wifi tí mo san owó mo san owó wifi nílùú yìí owó wifi tí mo ti san nílùú pẹ̀lú fóònù akọ́jàǹjà stick house yàtọ̀ sówó ilé tí mo ń san nínú ilé yìí two thousand are your mates mi ò sọ pé lọ́dọ̀ àwọn politician àtàwọn kan owó kékeré ni of course ṣe small money but Lord àwọn kan náà owó ńlá ni bẹ́ẹ̀ mo sọ fún yín in fact ẹlòmíì tó bá pa two thousand nílùú Canada yìí lóṣooṣù tó ń gbélé tó lọ ṣí ẹ̀ lọ́dọ̀ èèyàn tó san five hundred or six hundred tó jẹun four hundred ó máa tọ́jú one thousand at the end of every year ó ì máa ní twelve thousand to fifteen thousand dollar so to bá ní twelve thousand every year to fifteen thousand dollar ẹ mọ̀ pé most twenty something thousand million yẹn lọ́dún kan ẹni tó bá níyẹn ní nàìjíríà tó bá dẹ̀ rí yẹn tó bá fi ṣe ra nǹkan kan tó fi ṣe nǹkan kan sílé olówó lẹ máa pè mẹ́rin so mo kàn sọ fún yín lónìí pé don't impress anybody wọn máa wá people are not rich and that's why a lot of people continue to be poor in our country kí n ní one thousand lọ́wọ́ sí kí sáré lọ sísọ aṣọ kí wá lọ kó fóra aláṣọ yẹn ṣé mo fẹ́ aṣọ aṣọ kí èmi bí tẹ̀ ṣe wà yìí tó o ti patronize mi mi lè patronize ẹ bẹ́ẹ̀ ni tó patronize mi mi lè patronize ọjọ́ tí mo ti polówó ẹ wá ra cream ni àti ẹ̀fẹ́ ta mẹ́ tó bá ti wo orúkọ ẹ̀ bá wọn máa lọ wa nínú ṣọ́ọ̀bù bá tiẹ̀ wọ́n wá ra mẹ́ I will, I will be coming to be pa I will be impressing you eh, I, I come and dress up so that they can know that I'm living good or I'm okay I need money my business mi ìfẹ́ create impression kankan I don't want to create impression because àwọn tí ajọjọ bẹ̀rẹ̀ adúpẹ́ wa àwọn ọ̀pọ̀lọpọ̀ ti kú náà but mo dúpẹ́ pa wà láyé àwà láyé wa ó ti yé but mi ì lè rí àwọn kankan ṣe ìkà fún yàn kọ́ máa dédé jókòó kọ́ máa ṣèkà káwọn ará ilé tó yẹ kó bá ẹ gbó mọ́ wọn lójú kó bá ẹ sọ fún ẹ pé kí ló tẹ̀ máa bára ilé wa ní kiri kan tó máa bá support ẹ mi ì lè support wọn anybody tó bá kọrin òṣì ní orí bíbá ẹ tẹ bá fẹ́ kọrin òṣì yín pé ṣé rí bọ́n ṣe love yín ẹ mọ ẹ̀jẹ̀ èèyàn tẹ́ ta sílẹ̀ náà irú kúdí tí mo sọ yẹn mo kàn ní mo celebrate kúdí níjọ́ yẹn kúdí àbúrò ẹ̀ àbẹ́gbọ́n àbúrò ẹ̀ ló kú ọjọ́ kejì ó ti bọ́ sórí mídíà ó ti ń ṣe ni èmi ò lẹ́ni tí mo fẹ́ fi ṣètùtù gbogbo àwọn aráalé mi tí mo complain pa wọn yẹn kò sétùtù kankan tí èmi ò ń dájọ́ ní ṣe wà torí gbogbo àwọn àjẹ́ yẹn bọ́n ṣe ṣe ní orílẹ̀-èdè nàìjíríà tó ń wẹgbẹ́ kẹgbẹ́ kẹgbẹ́ títí wọ́n tún ti wẹgbẹ́ lórí social media mi wẹgbẹ́ o so tó bá ti wà nínú ẹgbẹ́ òkùnkùn excuse me please mo gbàdúrà fún ara mi ire ọjọ́ òní ọjọ́ tọ́ọ̀sì ń ní tèmi àti tàwọn olólùfẹ́ mi àti tọmọ tọ́lọ́run fún mi gbogbo àwọn àti ọkọ tọ́lọ́run bá fún mi ṣùgbọ́n ẹni bá lọ wọṣọ ogun ẹni tá a bá fún lówó àbẹ́ sọ pé tún lọ ránṣọ ogun tì í iná máa ju ẹ bó bá ṣe wọṣọ ogun láti sọ pé ó fẹ́ bá mi jà aṣọ yẹn ò ní bọ mọ́ inú aṣọ yẹn ló máa kú sí ẹni bá wọṣọ ogun láti bá ọmọ mi jà láti bá àwọn olólùfẹ́ mi jà irú ẹ̀dá bẹ́ẹ̀ kí ọ̀run kó jẹ́ kó kú sínú aṣọ yẹn Oh, ní ní grace another chance to remove it from your neck the lord will destroy you with that your with, the, with that your jacket of war i speak peace to east west north and south of our nation peace shall reign in the name of jesus Anybody bá sanwó ọmọ kọ́ ọmọ lórí social media bọ́tọ́ bá lòun fẹ́ wọ́ mi ò fẹ́ máa fi mí ṣẹ̀sín mo gbàdúrà ikú òjijì fún ẹ ọdún máa ṣe lọ́rùn ẹni create content tí mo jù yá ẹ physically tí mo jù ẹ lọ lórí media gan To wá ló fẹ́ mú mi lẹ́rú ah mẹ kò ṣẹ́kù ìwọ ọmọ náà kò ṣẹ́kù ẹni bá lu agbára ewé tó lo agbára àlùjọ̀nù to lo agbára àjẹ́ tó ní àwọn ìyá àwọn àbí àwọn kan support àwọn báwọn bàbá àwọn kan support lẹ́yìn tó lọ fẹ́ yájú sí èmi ọmọ ọlọ́run idà ọ̀run o idà ẹ̀mí mímọ́ idà ikú idà mákẹ̀jẹ̀ ó yá kó bà ọ́ kó o fara gba idà ẹ̀mí bẹ́ẹ̀ ni o kí ọ̀run fẹ̀jẹ̀ ṣòfò bẹ́ẹ̀ lórí kò yí padà in Jesus name Matter see me, oh, don't cross your boundary. If I don't cross my boundary to you, don't cross your boundary. Don't come to my territory. Marry me, If you know you are of, evil and you are a flagger, don't come to my territory. Toba mo mọ̀ pé agbọ́mọpa, apanilẹ́kúnjayé, abẹ́lẹ́po tà ń gbígbóná, ajọmọ́ṣòro májò kéré kò délé, ẹ̀ẹ́d arúgbó aṣọ bá kọ̀lẹ̀ ní ẹ́, má wá o. Tó bá lọ wá, ẹ̀mí mímọ́ ló máa bá ó gbọ́ iná sì máa ju ẹ ó máa bọ́ṣọ lọ́rùn ẹ ní ìta gbangba ìwọ ìkà tó máa ń faṣọ funfun bojú tó sì jẹ́ ìkà gidi yẹn àti ẹni tó máa ń wáyàn ní ìjà tẹ́mi ò wá níjà ọ̀run máa bá tọ́rọ́wọ́ mi akàn máa gbélébù ṣùgbọ́n a fún èmi ní ẹnu mi bẹ́ẹ̀ ni <laughs> ó ní kí n pàṣẹ nǹkan láyé a máa fìdí ẹ̀ múlẹ̀ ní ayé àti ẹ̀dá máa wọnú ìgbèkùn ni ẹni bá ní kí n kú ẹ̀dá ló máa kú èmi àti àwọn olólùfẹ́ tèmi àtọmọ tí ọlọ́run fún mi àti ọkọ tí ọlọ́run bá fún mi àti gbogbo àwọn tó bá fẹ́ mi fẹ́re àlàáfíà ọlọ́run yóò máa jẹ́ tiwa with long life and prosperity will he satisfy us and show us his mercy i'm not going to impress any bullshit person and if you want to be dressy ọ̀rẹ́ máa sọ pé ayé ti yẹ kó kó ṣì o if you are you are, have wo tó bá tag ẹ sọ́dọ̀ mi tí bá kọ́kọ́ ṣe kinní kan tí gbogbo yín wá wá i will be blocking you like this blocking you like this blocking you like this okay tí ìbá ti ń ṣẹgbẹ́ ẹ dúró sórí ọwọ́ ẹ má wò mí bí ọ̀dẹ̀ ọmọkọ́mọ ni mo sọ àgbàlagbà kágbàlagbà má rí mi fín mi ò ní rí ẹ fín ṣùgbọ́n tó bá yẹ̀yẹ́ mi àbí tó rí mi fín máa fi ẹ́ sun ọlọ́run the almighty god will slay you má rí mi fín tó bá ga nígbà tiẹ̀ tó bá lóò fẹ́ kí n ga àwọn ọmọ ẹ máa ṣubú ọ̀run máa bì ẹ́ wó bó o bá jára lé gan tó o bá kà mí kún èèyàn èèyàn ẹ o ò ní wá ìṣubú mi the moment o bá ti kà mí kún èèyàn ẹ mo ti yọ ara mi kò ní èèyàn ẹ so àwọn èèyàn tiẹ̀ yẹn wọ́n máa ṣubú lójú ẹ wá ṣubú pẹ̀lú wọn torí bẹ́ẹ̀ when I do good to myself I try to grow allow me If you don't want to allow me, the Lord will destroy you. And that is not how to build nation. Okay? That's not how to build things. Okay? Má ṣe gàràgàrà sí mi o. timba n bá ti ṣe gàràgàrà sí ẹ. Tó bá share post ẹ. Toba like ẹ, you can call me and tell me that remove it ma or remove it mi o fe. Má dẹ̀ flag show me. Toba flag show mi lẹ́ẹ̀kan. Ikú òjijì ló máa fi gbà lẹ́lẹ́kejì lágbára Elédùmarè Ọlọ́run máa bá mi gbẹ̀mí ẹ̀ don't flag me because I don't flag people mo lè report èèyàn tí bá rí pé wọ́n suggest ẹ̀ sí mi tí wọ́n fẹ́ kí n máa share tí mo dẹ̀ wọ ẹniyẹn tí mo rí pé kò share mi tí mo dẹ̀ rí pé mo fẹ́ rí pé wọ́n fẹ́ dìdí ẹ̀ oppose ẹ̀ sí mi lórí ni bí ọ̀gá mi because ẹni tó ń bá suggest ẹ̀ tó ń fẹ́ kó máa share sórí platform ẹ̀ they actually want to make that person your boss and the person is not appreciating you and bí mi ṣe wà èmi ni máa choose ọ̀gá tí mo fẹ́ ní I will choose my boss. You can't choose for me. I will choose my friend. You can't choose my friend for me. I will choose husband and people I want to live with. Not you that will choose for me. Okay? But torí ẹ̀ gbogbo nǹkan ládàá táwọn èèyàn máa I don't do it. I don't like it. Mi ò sọ pé mo gbọ́njọ mi ò gbọ́n tọ́lọ́run o. Ṣùgbọ́n Ọlọ́run wà nínú mi. Lára ẹ̀mí Ọlọ́run wà nínú mi. So and the wisdom, the power of God, the presence of God is part, I mean the fear of God that is in me is beginning of wisdom so I surely have the wisdom. The Lord will give me. Ibi tí mo bá tiẹ̀ flop, the Lord, Almighty God will help me. Okay? So good morning to you guys. Don't impress anybody. When things happen around you, if you know that you have some people that love you, explain to them. Kò sí nǹkan tó mi tí mi ń sọ fún ọmọ mi. Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀. Kò sí nǹkan tí mo dẹ̀ máa sọ fún tell me what are you doing? What, what kind of film kilo ló fíìmù wo ló fẹ́ wò sí á sọ fún mi we don't have secrets so we, for people who love me ni o ọmọ mi we discuss hey, so we have people around you discuss with them if you are facing some things people who love you ni mo sọ o mi ní kó rojọ́ ẹ̀ o don't stop impressing them on Facebook stop impressing you people want to kill you wọ́n máa fún ẹ ní crowd wọ́n máa fi pa ẹ́ ni a lot of these people tó kú tó kú tó kú yìí wọ́n ní crowd tó bá post nǹkan báyìí bó post gbẹ wọ́n máa kí like and love púpúpúpú majority àwọn tó dẹ̀ like and love yẹn náà kì í ṣe pé wọ́n like ẹ̀ if àwọn tó control crowd yẹn gan wọ́n wà lára àwọn tó fẹ́ target ẹ̀ tó fẹ́ shoot ẹ̀ pa so don't impress anybody to me tó bá rí mi má ṣe wá ẹ mi impress anybody i'm not impressing anybody one at the day mi impress anybody so nǹkan tó bá kàn rí pé mi ò look okay to your taste owó ni kókó ra mọ́tò lọ́wọ́ mi gbogbo àjẹ́ tí mo ń pariwo mo sọ pé kò ní dáa fáwọn àjẹ́ ń sìn ìwọ tó bá jẹ́ àjẹ́ tó kówó tó yẹ pé òun nàìjíríà ló kó sí lóyìnbó pèmí kó ra mọ́tò bíi twenty ṣùgbọ́n mo kàn máa gbàdúrà fún tọ́wọ́ olúwa tẹ́mi àmà àjẹ́ bá wà nú wọn báyìí o tó lè ran wọn lọ sọ́run àpáàdé ọlọ́run bá mi kó sí wọn bá mi yẹ̀mí àìjẹ́ kúrò bàbá jẹ́ kàn bẹ̀rẹ̀ sí bí èèf gùdù wá kàn bẹ̀rẹ̀ sí bí ègùn náà máa change prayer point yẹn bọ̀tà àjẹ́ àti èmèrè àti ìkáyé àti oṣù àti babaláwo kan tí ò rajà lọ́wọ́ mi tí wọn ò fẹ́ progress mi màá máa tẹríba fún wọn you don't want my progress kò ní dáa fún ẹ mi lè tẹríba fún ẹ i will disrespect because you are disrespecting my glory disrespecting and blocking me and you want me to respect you kò ní jọ ẹni tó bá ń gbóúnjẹ lẹ́nu ẹ tó ń di ẹ lọ́wọ́ kò fẹ́ kó leave ni so ẹni tó dẹ̀ fẹ́ pa ẹ́ tó bá ní oore ọ̀fẹ́ láti ṣépè fún tépè ẹ̀ dẹ̀ máa ṣiṣẹ́ ṣẹ́ o ṣó ti yé ìyẹn bó ṣe jẹ́ láàárọ̀ yìí ikú bèbí yẹn ó dùn mí gbogbo explanation tó sì ń ṣe tán níṣe ló ti síìkì ìgbádákòdò bàbá ṣàṣùn yẹn ẹ tó bá síìkì mo sì sọ pé because a lot of things mi ò sọ pé kò rí bẹ́ẹ̀ o torí tó bá ṣà ń sick tó bá pé ó ń sick wọ́n ti máa sọ pé ó máa ń complain o pé ó lóun sick ṣé o ti yẹ yín mẹ́yẹn a lot of people náà sọ̀rọ̀ nípa ẹ̀ẹ́dẹ̀gbìn eh, ọ̀run nígbà tó sick wọ́n ló sick ṣé ti yé sickness yẹn dẹ̀dídé bẹ̀rẹ̀ suddenly ni wọ́n ló ṣubú ní bathroom wọ́n ṣàṣọ oríṣiríṣi àmọ́ bóyá òótọ́ bóyá arọ́ ó ti yé bẹ́yìn a dẹ̀ ti rí èèyàn rí nínú ilé kan bọ̀bọ̀ kan tó pè ní ara ọmọ gáràjì tá a sọ ń gbà yìí ni wọ́n ti parí kó ṣẹ́kẹ̀sì Koko Zaria ti parí ni níbi tó ti fọ́gò mọ́yàn lórí èèyàn kú sínú ilé ẹ̀ kò síìkì àwọn èèyàn ò síìkì Mm, spiritual wọn máa fún wọn pa ni bóyá wọn lọ fílì tílé wọn pa wọn ti fi kẹ́míkà kan sílé wọn wọn dà ìyá wọn tètè dé lọ sókè fírírí pa tó bá gbọ́ fírírí pa pa pa bẹ́ẹ̀ ni wọn kàn cut life wọn ṣọ́ọ̀tì ni ẹnìyẹn kó tó di pé ó ṣe bẹ́ẹ̀ yẹn tó bá ti fẹ́ pààyàn tó ti fẹ́ fílì tẹ̀ ẹ̀ mọ́ a máa lose dọ́ọ̀lá máa look I don't want to tell you that I máa look sad you know. ó gbàdúrà abẹ́rẹ́ ikú ta ni wọ́n kó dání yẹn gbogbo ẹni kábẹ́rẹ́ ikú dání olùwàjọ gúnra wọn pa ń bẹ̀ o má jọ ń dọ́dọ̀ mi o àwọn alábẹ́rẹ́ ikú gbàdúrà yẹn o ṣòtìyé gbogbo alábẹ́rẹ́ ikú ó yẹ máa gúnra yín ní abẹ́rẹ́ ikú wọn ò ní gun fọmọ mi wọn ò ní gun fún mi wọn ò ní gun fáwọn olólùfẹ́ mi gbogbo àwọn alábẹ́rẹ́ ikú tó kó abẹ́rẹ́ ikú dání ara yín lẹ máa gun fún lórúkọ Jésù alábẹ́rẹ́ ikú ẹ máa gun fúnra yín o ẹ ní gun fún mi mi ò ní gba abẹ́rẹ́ ikú àwọn ọmọ mi ò ní gba abẹ́rẹ́ ikú ọkọ mi ò ní gba abẹ́rẹ́ ikú àwọn olólùfẹ́ mi ò ní gba abẹ́rẹ́ ikú lórúkọ Jésù gbogbo àwọn ènìyàn mi ẹ mà ní gba abẹ́rẹ́ ikú àwọn tó fẹ́ wa fẹ́re ẹ ò mà ní gba abẹ́rẹ́ ikú lórúkọ Jésù ẹ ò ní gba abẹ́rẹ́ ikú o lórúkọ Jésù ẹ ò ní gba abẹ́rẹ́ ikú o lórúkọ Jésù ẹ ò ní gba abẹ́rẹ́ ikú o lórúkọ Jésù gbogbo alábẹ́rẹ́ ikú ó yẹ máa gúnra yín lábẹ́rẹ́ ikú náà gbogbo ẹ̀yin tẹ́ gbé májèlé òkùnkùn dání ẹ̀yin lẹ́ máa jẹ nǹkan yín o lórúkọ Jésù gbogbo ẹ̀yin nípa tẹ máa ń fi fleet ikú tẹ máa fi fleet ayé àwọn ènìyàn pa ara yín lẹ máa fi pa o ó yẹ ẹ̀yin ni ikú náà kàn ó yẹ ṣì jẹ ó yẹ máa gbé jẹ májèlé tẹ gbé dání ó yẹ máa gbé jẹ fúnra yín ó yẹ ikú tẹ gbé dání tẹ ń pín fáwọn ènìyàn ni ikú àìtọ́jọ́ ẹ̀yin lẹ ní o ẹ̀yin ọ̀tá mi lẹ ní ẹ̀yin tẹ gbé dání lẹ ní kò ń ṣe tèmi o kò ń ṣe tàwọn ọmọ mi kò ń ṣe tọkọ mi kò ń ṣe tàwọn olólùfẹ́ mi kò ń ṣe tàwọn tó fẹ́ mi fẹ́ rí àlàáfíà ọlọ́run àlàyé òun ni tèmi àti tàwọn ọmọ àwọn olólùfẹ́ mi àti gbogbo àwọn ènìyàn ọlọ́run káàkiri àgbáyé east west north and south ó yá receive peace in jesus name ó yá máa gba ìtúsílẹ̀ lọ gbogbo agbára burúkú confusion spirit àwọn ẹ̀mí tó máa ń da orílẹ̀-èdè rú káwọn bá lè máa jẹ káwọn bá lè máa kó ire bẹ̀ pamọ́ káwọn bá lè máa kó jẹ káwọn bá lè sọ́ di tiwọn gbogbo ẹ̀yin burúkú bẹ́ẹ̀ ẹ̀yin mi burúkú náà may almighty god slay you peace of god joy of god continue to reign in the name of jesus peace of god joy of god reign reign now now now now now now now now mo gbàdúrà fún àwọn ọmọ ọlọ́run ọmọ ọlọ́run tòótọ́ ní àkókò tí wọ́n máa ń ní nígbà tí ọmọ ènìyàn sùn ọ̀tá wa ó sì wá gbin èpò sáàrin àlìká máa yé wọn gbogbo èpò láàrin àlìkámọ̀ tó jẹ́ pé nígbà tó bá fẹ́ yọ èpò kúrò ó máa ń jẹ́ kí àlìkámọ̀ fúnra rẹ̀ tí ò bá dúró dáadáa a máa jẹ́ kó pàdánù a máa jẹ́ kó ní ọgbẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ọmọ ọlọ́run tòótọ́ tí a fẹ́ yọ èpò kúrò lára yín àbí tí èpò kan ti dè mọ́ yín lára ẹ̀gún ló ń jẹ́ bí àti àfòmọ́ búburú tí ẹ̀yin náà ò mọ̀ nígbà tó tó àkókò láti yọ tó wá dàbí ìnira kí ọlọ́run kó fún yín ní ìtura ojú àpá tí àfòmọ́ ti fún yín kí ojú àpá náà ó yá kó wá bẹ̀rẹ̀ sí ní di ìràwọ̀ gbogbo ojú àpá mi ó di ìràwọ̀ ojú àpá ọmọ mi ó di ìràwọ̀ ojú àpá mi olúwa sọ di ìràwọ̀ ojú àpá ọmọ mi olúwa sọ di ìràwọ̀ gbogbo ojú àpá mi olúwa sọ di ìràwọ̀ ojú àpá àwọn ọmọ mi olúwa sọ di ìràwọ̀ olúwa sọ di ìràwọ̀ gbogbo àpá tí wọ́n fún ẹ spiritually tí wọ́n fún ẹ physically mo gbàdúrà kó di ìràwọ̀ ó yá máa di ìràwọ̀ ó yá máa di ìràwọ̀ ó yá máa di ìràwọ̀ ó yá máa di ìràwọ̀ ojú àpá wọ̀nyí ó yá máa di ìràwọ̀ ó yá máa di ìràwọ̀ ó yá máa di ìràwọ̀ gbogbo ojú àpá ó yá máa di ìràwọ̀ ó yá máa di ìràwọ̀ gbogbo ah ah. Hmm. gbogbo ẹni tó lo agbára àlùjọ̀nú tó lò máa dè mí mọ́ ibikíbi ọlọ́run dè wọ́n ní àdìpá gbogbo ẹni dè orúkọ mi ibikíbi ó yá mo gbàdúrà fún yín ọ̀run dè wọ́n ní àdìpá olúwa dè wọ́n ní àdìpá ẹni mú òwú dúdú gbàdúrà fúnra ẹ o ẹni mú òwú dúdú kalẹ̀ àti òwú pupa àti òwú funfun àti òwúkòwú tó fi ń di iṣẹ́ ibi tó fi ń di ọ̀rọ̀ mi tó kọrúkọ mi tó fi àwòrán mi tó ń di àwọn nǹkan kan ó yá ara rẹ ló ń dè lórúkọ jésù ó yá máa di ara rẹ paper nìyẹn kò ń ṣe mí i cannot be banned because the god almighty have set me free Has set me loose i cannot be banned by any threat by any evil by any àlùjọ̀nà because god almighty is in me in the name of jesus christ èmi rè nílùú canada bẹ́ẹ̀ ni o ibi ò ní bá mi ṣe kò ní bá àwọn ọmọ mi kò ní bá àwọn olólùfẹ́ mi kò ní bá ọkọ mi kò ní bá ilé mi ògo ọlọ́run yóò fọ̀hùn láyé mi ògo ọlọ́run yóò fọ̀hùn lára ọmọ mi Hmm. yéèrí bàbá sàtàyàbà iṣẹ́ tá a fòwú dúdú ṣe tá a fòwú funfun ṣe èyí tá a jù sódò Olúwa bà iṣẹ́ náà jẹ́ tolúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ wọ́n bá jù sódò wọ́n bá lọ jù sí ipò òkú wọ́n bá jù sínú igbó wọ́n bá jù síbikíbi bíbélì sọ pé tolúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ á fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun agbékalẹ̀ lórí àwọn ìṣàn mi ta ní ògòrè òkè olúwa lọ tàbí ta ní òdo ní mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí ò gbọ́ ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn òní ibùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run gbàlà rẹ̀ èyí ni ìran àwa tí à ń ṣàfẹ́ rẹ̀ tá à ń ṣàfẹ́ rẹ̀ ọlọ́run jákọ́bù ẹ gbé orí yín sókè ẹni ọ̀nà ká gbé yín sókè lẹ́kùn ayérayé kí ọba ògo kó wọlé tá ni ọba ògo yìí ọlọ́run àwọn ogun òun náà ni ọba ògo bẹ́ẹ̀ ni iṣẹ́ tí a fi òwú dúdú ṣe náà mo ti ka psalm twenty four yìí pé tolúwa nílẹ̀ náà bí kíbi tó bá wù kẹ́ ẹ jù sí iṣẹ́ náà kó máa bàjẹ́ inú omi ni kó bàjẹ́ inú òkùnkùn lẹ ni kó máa bàjẹ́ ó yá o gbogbo ọfà èyí tí a ti ta lọ́jọ́ tó ti pẹ́ èyí tó bà lọ́rùn èyí tó bà níbikíbi lára ó yá máa jáde ọfà ìkà nígbà tó ń lọ ju iṣẹ́ burúkú náà sínú odò bóyá o kàn rí pé ibìkan kàn déédéé ta ẹ wá o wá ń fi somehow nínú ayé ẹ gbogbo evil projection ó yá máa jáde kó lára mi jáde kó lára ọmọ mi jáde kó nínú ilé mi you can pray it for yourself evil projection ó yá ta project náà ayé mi ó yá máa jáde kúrò èyí project náà ayé àmọ́ mi ó yá máa jáde kúrò èyí project ní ògo mi sínú ètò ìnáwó mi ó yá máa jáde kúrò ta project ní ọkàn mi ó yá máa jáde kúrò evil projection máa jáde kúrò nínú mìíràn àti ẹ̀jẹ̀ mi evil projection máa jáde kúrò máa jáde kúrò máa jáde kúrò gbogbo ẹ̀yin alábẹ́rẹ́ ikú mo gbàdúrà fún yín abẹ́rẹ́ náà ẹ fi gúnra yín pa ó oh, ẹ fi gúnra yín pa ẹ fi gúnra yín pa ẹ fi gúnra yín pa ẹ fi gúnra yín pa ẹ fi gúnra yín pa gbogbo alábẹ́rẹ́ ikú gbàdúrà yẹn dáadáa gbogbo ẹni gbàbẹ́rẹ́ ikú dání ìta kò fún tọ́nà fẹ́ gbẹ̀san àwọn ẹlòmíràn lára mi ó yá mo gbàdúrà fún yín gbogbo ẹ̀yin lábẹ́rẹ́ kú ẹ fi gúnra yín o ẹ fi gúnra yín o ẹ fi gúnra yín o ẹ fi gúnra yín o ẹ fi gúnra yín o ẹ fi gúnra yín o ẹni ṣètò ikú òjijì ó yá ìwọ tó máa ń ṣètò ikú òjijì tó máa ń dájọ́ tó máa ń dájọ́ pé ẹjọ́ báyìí lẹ́nu máa kú ìwọ ẹ̀dá ìwọ ni kò kú báyìí lórúkọ Jésù gbogbo ẹni máa ń ṣètò ikú òjijì fáwọn èèyàn lórúkọ Jésù ìwọ tó ń ṣètò ikú òjijì lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ ọmọ mi ìwọ ni kú kàn kò ń ṣe tèmi o àṣà náà dà èmi ò ní kú ikú kàn bí ò ṣe yé ni kó yé láti máa ròyìn iṣẹ́ rere Ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ̀mí gígùn àti àlàáfíà lọ́lọ́run ṣàlàyé póun yóò fi fún mi ẹni bá ti ní ká kú òun ló máa kú ẹni fẹ́ kí n kú ẹni wá ikú mi ẹni wá ikú ọmọ mi ìwọ ló máa kú kì í ṣe mi alábẹ́rẹ́ ikú ó yá para rẹ ní àkókò tí ògo mi bá dé ẹ̀mí mi ò ní pin lórúkọ jésù agbára tí ń dáni dúró níbi bèbí àṣeyọrí mo gbàdúrà fún gbogbo yín ó yẹ máa túká ẹ máa dòkú ẹ máa ṣubú pray it agbára tó ń dáni dúró ní bèbè àṣeyọrí ẹ máa túká ẹ máa di òkú agbára tó máa ń dáni dúró ní bèbè àṣeyọrí ẹ máa túká ẹ máa di òkú gbogbo ẹni tó dúró tó lòun níjẹ́ nkọjá mo gbàdúrà fún ọ ó máa ṣubú ní bèbè tó wà yẹn ní kòríta tó dé yẹn ó ṣubú gbogbo ẹni dúró sí kòríta kan tó lòun níjẹ́ nkọjá ó yá mo gbàdúrà fún ọ ó yá máa ṣubú tó lòun níjẹ́ nkọjá lọ sínú ògo mi lọ síbi ògo mi lọ bí gíga mi ó yá máa ṣubú ó yá máa ṣubú orí mi gbọ́ o ò ní gbàbọ̀dẹ̀ ah evil controller gbogbo ẹni tí mi ò control tó fẹ́ máa poke nose to my fears tó ń poke nose to my daughters are fear tó fẹ́ máa poke nose to my home are fears tó fẹ́ máa poke nose and poke nose to my finance are fears ó yá mo gbàdúrà fún ọ ó yá ojú rẹ kó fọ́ etí rẹ kó di ọ̀run kó dìgbò lù ẹ́ ọ̀run kó kọlù ẹ́ ọ̀run kó dìgbò lù ẹ́ evil monitor evil monitor even monitor ẹni tí mi ò mọ nǹkan nípa rẹ̀ tó fẹ́ máa darí ayé mi tó fẹ́ máa monitor ayé mi tó fẹ́ humble mi sí mi ò mo kọ̀ láti humble sí abẹ́ ìkà bẹ́ẹ̀ ni because ẹni tó bá humble sí ó ní right láti pa ẹ jẹ bẹ́ẹ̀ ni tó ní right tó bá ti lè humble sí abẹ́ ènìyàn bẹ́ẹ̀ ni tó jẹ́ pé wọ́n gbà pé wọ́n ní lọ humble sí abẹ́ wọ́n ta ẹni wọ́n ti gbowó bẹ́ẹ̀ ni mo gbàdúrà ẹni bá lóun fẹ́ tà mí àbí tó ti gbowó àbí tó ti sanwó láti sọ pé bóyá òun ni a kàn níta a nídìí ẹ̀mí ẹ̀ mo gbàdúrà fún ìwọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ ìwọ ló máa kú sẹ̀ ẹni gbowó àtẹni sanwó ìwọ ló máa dòkú o láti ṣe mí níbi ẹni sanwó àti gbowó àti ẹni tó gbowó láti ṣe èmi àtọmọ mi níbi ìwọ ló máa dòkú lórúkọ Jésù àìsàn kò ní jẹ́ tèmi <laughs> wo tó bá jẹ́ ọmọ Ọlọ́run ṣé o mọ̀ pé màtá ń gbàdúrà sí a lot of you you have run ó ti jẹ́ mi pé ẹ ti sá lọ pàtàkì ẹ̀ gbàdúrà sí a lot of them wọ́n ti lọ torí àwọn ìka wà níbẹ̀ sí kò wọ́n bìlí pé táwọn bá lọ bẹ́yẹn àdúrà yẹn ò ní bá wọn kò síbi tí ọlọ́run òde atẹ́gùn là ń sọ̀rọ̀ sí atẹ́gùn náà là ń rán jáde àrùn hmm. ọ̀rọ̀ agbára tí a fi dá ayé àti ọ̀run ọ̀rọ̀ ní atẹ́gùn dẹ̀ ló ń bá ṣiṣẹ́ òun la jáde ṣó hmm. hmm. Thank you, Father, for this morning olúwa gbogbo eré tán ti gbà lọ́wọ́ mi olúwa gbà padà fún mi olúwa gbà padà fún mi olúwa gbà padà fún mi olúwa gbà padà fún mi olúwa gbà padà fún mi olúwa gbà padà fún mi gbogbo eré tán ti gbà lọ́wọ́ mi olúwa gbà padà fún mi ire ayé àtijọ́ original diamond mi original gold mi original silver mi original original mi olúwa dá padà fún mi olúwa dá padà fún mi gbogbo eré ọjọ́ pípẹ́ tán ti gbà lọ nínú ayé ọmọ mi olúwa dá padà olúwa dá padà kó tún wá fi tìgbàlódé sí olúwa dá padà olúwa dá padà bóyá ẹ̀ mọ̀ let me tell you sórí original àwọn diamond tó ń rí níbi years back ó dáa nígbà míì ju àwọn míì tó ń rí sí so ṣòtìyé so àwọn gold ìgbà kan wọ́n ṣe quality ju ti ìsìn lọ designer kan lè máa dé gbàdégbà òjò ti yé so that say téèyàn máa sọ pé òun fẹ́ oore àtijọ́ àti oore ìsinsìnyí so you recover ni pursue overtake and recover back whatever the enemy have stolen from you olúwa orílẹ̀-èdè mi yóò gbà padà èmi bọ́lá yóò gbà padà orílẹ̀-èdè wa yóò gbà padà gbogbo ohun tí a ti jí gbé gbogbo ohun tí a ti gbà lọ a ó gbà padà we shall possess our possession yes we shall pursue we shall overtake and recover back what the enemy has stolen from us in the name of Jesus Christ mo gbà padà o ògo mi mo gbà padà o ọlá mi mo gbà padà o ẹ̀mí gàtà àlàáfíà mi mo gbà padà o ìṣerére mi mo gbà padà o ọmọ mi gba tiẹ̀ padà àwọn olólùfẹ́ mi gba tiwọn padà a gbà padà ó yá gbà padà ó yá gbà padà ó yá gbà padà agbára láti gbà padà ó yá gbà gbà gbà gbà gbà gbà ó tún gbàdúrà agbára tó ń yẹ ikú sọnù agbára tó ń yẹ ikú ọjọ́ ikú tí a dá sílẹ̀ ó yá ọjọ́ náà yí ẹ ọjọ́ ikú tá a dá fún èmi ọjọ́ náà yẹ̀ ní orúkọ jésù ọjọ́ ikú tá a dá fún mi ọjọ́ náà yẹ̀ ní orúkọ jésù ó yá sọ bẹ́ẹ̀ fúnra rẹ ọjọ́ ikú tá a dá fún mi ọjọ́ náà yẹ̀ ní orúkọ jésù ọjọ́ ikú tá a dá fọmọ mi ọjọ́ náà yẹ̀ ní orúkọ jésù ọjọ́ náà yẹ̀ ní orúkọ jésù ọjọ́ náà yẹ̀ ní orúkọ jésù ọjọ́ náà yẹ̀ ní orúkọ jésù ọjọ́ náà yẹ̀ ní orúkọ jésù ọjọ́ náà yẹ̀ ní orúkọ jésù ọjọ́ náà yẹ̀ ní orúkọ jésù ọjọ́ náà yẹ̀ ní orúkọ jésù ọjọ́ náà yẹ̀ ní orúkọ jésù ọjọ́ náà yẹ̀ ní orúkọ jésù ọjọ́ ibi yẹ̀ lórúkọ jésù kò ní wáyé fún èmi ọjọ́ ibi ni kò ní wáyé fún mi kò ní wáyé fọmọ mi kò ní wáyé o fáwọn olólùfẹ́ mi fọkọ mi kò ní wáyé o kò ní wáyé wáyé o ọjọ́ ẹbí kò ní wáyé o kò ní wáyé o kò ní wáyé o kò ní wáyé o kò ní wáyé o kò ní wáyé o ha ẹni kẹ́gàn mi ẹ̀gàn jẹ́ tiẹ̀ ó yá máa wọnú ẹ̀gàn wọnú ẹ̀gàn wọnú ẹ̀gàn wọnú ẹ̀gàn wọnú ẹ̀gàn ẹni gbẹ́ kòtò sílẹ̀ fún èmi àbí ọmọ mi fún àwọn olólùfẹ́ mi ó yá ìwọ náà máa fi dí kòtò náà ó yá àfi ọdì àfi ọdì àfi ọdì àfi ọdì àfi ọdì àfi ọdì àfi ọdì àfi ọdì àfi ọdì àfi ọdì àfi ọdì àfi ọdì àfi ọdì àfi ọdì ó yá àfi ọdì gbogbo gbèsè gbogbo aṣọ gbèsè ó yá gbogbo ṣẹkẹṣẹkẹ gbèsè ó yá ìnọdà máa jó máa jó máa jó máa jó máa jó gbogbo aṣọ gbèsè gbogbo àmì gbèsè olúwa finá jó finá jó finá jó finá jó finá jó lára mi finá jó finá jó finá jó finá jó finá jó finá jó aṣọ ẹ̀yà lára mi olúwa finá jó finá jó finá jó aṣọ ẹ̀sán lára mi èmi àtọmọ ni o olúwa finá jó finá jó finá jó finá jó finá jó finá jó finá jó finá jó finá jó aṣọ ikú òjijì olúwa finá jó finá finájò finájò finájò finájò finájò finájò finájò àmì kò jìjì olúwa finájò finájò finájò finájò finájò finájò finájò finájò finájò finájò finájò ogun ògo díẹ̀ mi pin olúwa finájò finájò finájò finájò láyé mi láyé ọmọ láyé ọkọ láyé àwọn olólùfẹ́ mi finájò finájò finájò finájò finájò finájò finájò finájò finájò gbogbo ẹ̀mí wẹ́stà agbára tó fẹ́ máa fi sísítẹ̀mù wéèsì ká máa wò pé táwọn wa ò bá ti tẹ̀ ká máa ba tí ò bá ti lóhùn òfun wa ká kúkú ba ẹni tó bá ní jẹ́ gbogbo ẹnikẹ́ni tó máa ń dúró láti ba nǹkan tí ènìyàn ní jẹ́ tó lò máa ba tèmi jẹ́ olúwa finá jó wọn finá jó wọn finá jó wọn finá jó wọn ẹ máa jóná ẹ máa jóná bẹ́ẹ̀ lórí kò ní í padà in Jesus name we pray amen <laughs> ah, ibi tí a de orúkọ mi mọ́ tá fi ń pe ìṣẹ̀dá mi fún ibi olúwa finá jó ibẹ̀ sọnù àṣírí adẹni àṣírí denideni olúwa má jò bò mọ́ olúwa gbogbo àṣírí àwọn denideni àwọn dènàdènà olúwa àṣírí wọn má jò bò mọ́ ibi tí a dé orúkọ mi mọ́ tá a dé àwòrán mi mọ́ láti máa pe ìṣẹ̀dá tèmi àbọ́mọ mi níbi ó yá fi iná jó ibẹ̀ sọnù iná kó jó ibẹ̀ sọnù iná kó jó ibẹ̀ sọnù iná kó jó ibẹ̀ sọnù iná kó jó ibẹ̀ sọnù iná kó jó ibẹ̀ sọnù iná kó jó ibẹ̀ sọnù iná kó jó ibẹ̀ sọnù iná kó jó ibẹ̀ sọnù ah inoda ma máa jó ibẹ̀ sọnù máa jó ibẹ̀ sọnù máa jó ibẹ̀ ma máa jó ibẹ̀ sọnù máa jó ibẹ̀ sọnù máa jó ibẹ̀ sọnù ó gbàdúrà kí ló ń mi tí mi ò mọ̀ kí ló ń gbénu mi tí mi ò mọ̀ kí ló ń gbénu mi tí mi ò mọ̀ tí ò dẹ̀ ṣe mí níre tí ò ṣe mí níre tó ń ṣe mí níbi ó yá jáde jáde gbogbo tó ń gbénu mi tí mi ò mọ̀ tó ń ṣe mí níbi tí mi ò mọ̀ ó yá máa jáde gbogbo tó ń gbénu ayé ọmọ mi tó ń ṣe ọmọ mi àwọn ọmọ mi níbi ó yá tí wọn ò mọ̀ ó yá ẹ máa jáde lára mi jáde lára ọmọ mi jáde lára gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo tó lè máa gbénu ayé wọn àìsàn á máa gbénu ayé ẹlòmíràn iṣẹ́ á máa gbénu ayé ẹlòmíràn ìṣòro á máa gbénu ayé ẹlòmíràn àìgbọràn á máa gbénu ayé ẹlòmíràn ẹ̀mí ìjà á máa gbénu ayé ẹlòmíràn ẹ̀mí àṣẹ á máa gbénu ayé ẹlòmíràn ẹ̀mí burúkú á máa gbénu ayé ẹlòmíràn bẹ́ẹ̀ ni á sì máa di lọ́wọ́ á máa ṣe níbi àti pé lọ́jọ́ kan ló kò máa dédé fò ló máa kọ̀ dédé fara wọn á dẹ̀ dédé á kàn kọ́ tẹ nìyẹn á kàn kọ́ tẹ short gbogbo ẹ̀mí ikú èyí tó ti fara sí gbogbo ohun tó gbénu ayé mi tí mi ò mọ̀ tó ń ṣe mí níbi tó lè ṣe mí níbi ó yẹ máa jáde èyí tó ń gbé náà ayé àwọn ọmọ mi ó yẹ máa jáde ó yẹ máa jáde ó yẹ máa jáde náà ayé àwọn olólùfẹ́ mi ẹ máa jáde ó yẹ máa jáde ibi tó ń gbé náà ayé wa ẹ máa jáde kúrò ẹ máa jáde ẹ máa jáde ibi tó lẹ̀ mọ́ platform mi ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde gbogbo ẹ̀mí ikú àti ọ̀run àpáàdì ó yá ẹ máa jáde ẹ máa jáde ẹ máa jáde alábẹ́rẹ́ ikú ó yá para rẹ para rẹ para rẹ para rẹ para rẹ alábẹ́rẹ́ ikú mo gbàdúrà fún ọ para rẹ o para rẹ o para rẹ o para rẹ o para rẹ o para rẹ o para rẹ o alábẹ́rẹ́ ikú o mo pè ọ́ ẹ̀ mélòó ni mo pè ọ́ ó yá para rẹ para rẹ èmi kọ́ ló máa pa ọmọ mi ò sí náwọn tó máa pa ní àwọn olólùfẹ́ mi ò sí náwọn tó máa pa ọkọ tí mo fẹ́ ò sí náwọn tó máa pa mi ò sí náwọn tó máa pa alábẹ́rẹ́ kú para rẹ para rẹ para rẹ àránsí àti àṣà sí òru o níbo ló wà ó yá níbi kí tó bá dúró sí lórí ọ̀rọ̀ mi jáde jóná jáde jóná jáde jóná jáde jóná jáde jóná jáde jóná jáde jóná jáde jóná jáde jóná jáde jóná jáde jóná jáde jóná gbogbo ẹsẹ̀ òkùnkùn lórí ọ̀rọ̀ mi iná dà máa jó máa jó máa jó máa jó máa jó máa jó máa jó máa jó máa jó máa jó máa jó máa jó máa jó lórí ọ̀rọ̀ ọmọ mi àtàwọn olólùfẹ́ mi máa jó máa jó máa jó máa jó máa jó máa jó in Jesus name gbogbo àpá tí a fún mi spiritually tí mi ò mọ̀ ó yá parẹ́ parẹ́ àmì òkùnkùn parẹ́ parẹ́ parẹ́ parẹ́ ẹlòmíràn abára ẹ̀ alégbòyàn kọ̀tàn ó yá gbogbo ẹ̀mí òkùnkùn ó yá spiritually máa parẹ́ máa parẹ́ máa parẹ́ lára mi lára ọmọ mi lára ọkọ mi parẹ́ parẹ́ parẹ́ gbogbo ẹ̀mí òkùnkùn àmì òkùnkùn tó sàmì òkùnkùn ó yẹ ẹ parẹ́ ẹ parẹ́ ẹ parẹ́ àmì òkùnkùn lára mi láti orúdé ìkànnì ẹsẹ̀ mi níbikíbi tó bá wà ó yá lára ọmọ mi ni lára àwọn olólùfẹ́ mi ni lára ọkọ ni lára ọ̀rẹ́ ni lára àwọn olójúlùmọ̀ ni lórí platform ni ó yá parẹ́ parẹ́ parẹ́ parẹ́ ẹ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ bẹ́ẹ̀ lórí kò yí padà ọ̀tá tó ṣe bí ọ̀rẹ́ aláti àárọ̀ ẹ̀ lọ mo gbàdúrà fún gbogbo yín ẹ ò ní ẹ àṣírí yín ò ní bò yes ọ̀tá orílẹ̀-èdè tó máa ń ṣe bí ọ̀rẹ́ sí orílẹ̀-èdè àṣírí ò bò gbogbo ẹnikẹ́ni tó jẹ́ olólùfẹ́ tèmi tí ó fẹ́ràn mi tó ṣe dáadáa fún mi níkọ̀kọ̀ ní gbangba tí àwọn ènìyàn dà ọ́ láàmú tó ń ṣe ọ́ níbi mo gbàdúrà fún ọ àwọn tó ṣe ọ́ níbi tó mọ̀ ni torí tí ibi bá continue some people are doing it and they hide to be friend they pretend the law will expose all of them all your enemy will be exposed will be exposed will be exposed all your enemy will be exposed will be exposed will be exposed will be exposed mo gbàdúrà fún iléeṣẹ́ Dangote àti bàbá náà lórúkọ Jésù ẹ ò ní wó ẹ ò ní wó ẹ ò ní wó ẹ̀mí òrìṣà àti ẹ̀mí olè ẹ̀mí olè ẹ̀mí òrìṣà àti olè tó fẹ́ wó yín ọ̀run wó wọn ọlọ́run wó olúwawo olúwawo olúwawo olúwawo olúwawo olúwawo tilétilé olúwawo olúwawo olúwawo olúwawo <laughs> bẹ́ẹ̀ lórí kò ní í padà in Jesus name. <laughs> pańpẹ́ tá a dẹ sílẹ̀ tá a rò pé a fẹ́ fi mú mi ìwọ tó dẹ pańpẹ́ kó mú ọ kó mú ọ kó mú ọ kó mú ọ kó mú ọ pańpẹ́ ayé ò ní mú èmi àtọmọ mi bẹ́ẹ̀ lórí kò ní yí padà yé mo dominira o nínú Jésù mo dominira tó ga èmi Ṣadé di òmìnira bẹ́ẹ̀ ni èmi àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi á di òmìnira àyíká mi di òmìnira orílẹ̀-èdè wa di òmìnira ah mo gbàdúrà fún orílẹ̀-èdè Canada all the people that have been a blessing to me àti America àti orílẹ̀-èdè tí a ti bí mi àti káàkiri àgbáyé gbogbo ibi tí àwọn olólùfẹ́ mi wà àtàwọn tó kọjú tí mi tó máa ń ṣe mí lóore àwọn tó gbàdúrà fún mi náà wọ́n ṣe mí lóore ni àwọn tó fẹ́ràn mi wọ́n ṣe mí lóore ni bẹ́ẹ̀ ni àti àwọn tó máa ń fìfẹ́ wọn tì mí tí wọ́n fẹ́ kójú tì mí wọ́n ṣe mí lóore gbogbo àyín olóore mi mo súre fún yín ayé yín yóò tòrò bí omi tí a fòwúrọ̀ pọ̀n ayé tèmi àti tiyín àti tọmọ mi àti tọkọ mi àti gbogbo wa yóò tòrò ayé wa ò ní dàrú ọkọ̀ ayé wa ò ní dàwó kò ní dàrú ilé ògo wa ò ní wó lulẹ̀ lórúkọ Jésù a ò ní di ohun àgbédìgbàdìgbà lọ́bọ̀jì ẹ̀mí gígùn àtàláfíà lórúkọ Jésù ọ̀run fún wa àjẹ́ ò ní pa wá kà lórúkọ Jésù àjẹ́ ò ní lágbára lórí wa ìkà ò ní lágbára lórí wa mo gbàdúrà fún ara mi lójoojúmọ́ agbára tó máa ń dá ibi padà sórí àwọn oníbi má darí kàn ni arọ́bi tẹ̀mí mímọ́ ni olúwa mo gba agbára náà mo fọ́mọ mi jẹ mo fáwọn olólùfẹ́ mi jẹ ó yá o iléeṣẹ́ Dangote ó ṣiṣẹ́ you succeed they will make way for you ẹgbẹ̀rún <laughs> tọ́ba ni wọ́n rí kúdọ̀ẹ́ they will serve you first you are a, a, a son of the soil of the country you will be served first that refinery will be served first you will be a priority to our nation because a lot of people are going to rise and shine through that Ilesha, through that refinery. For this, you will shine among your colleagues, among your <laughs> among those people who even make competition with you. You will shine. Rise and shine. Your light has come. Yes, your light has come. Rise and shine. Rise and walk. Isaiah 60 verse 1. That is my my watchword for this year 2024. Rise and shine. Your light has come. When I pray for you, you will rise and shine. When I support your ministry, when I support you, you will rise and shine. I myself, Bola Folashade, and my children will rise and shine. Our nation will rise and shine. Our economy will rise and shine. Ah, my Canada economy, rise and shine. All our economy, rise and shine. Rise and shine. Rise and shine. Rise and shine. Rise and shine. Your light has come. Rise and shine. Our good leaders, our leader, you will rise and shine. Rise and shine. Those of you who are sick, that they have pronounced evil to your life, that evil is cancelled in the name of Jesus Christ. Receive your healing. All my well wisher that are sick, ìwọ tó fẹ́ràn mi, tó ń ṣàárẹ̀, mo gbàdúrà ìwòsàn fún ọ láti orí rẹ̀ dé ìkúnnú ẹsẹ̀ rẹ the Lord will heal you and will shower you with new healing new glory new strength new power your blood will be renewed yes that cell in your system that giving you trouble they not nullify it spirit of God nullify it the power of God nullify it Holy Ghost fire consuming that evil cell it will change your system you will feel good you will live good in the name of Jesus Christ. For the children that are in problem, I pray for you. The Lord will save you. Those children in problem, those children in problem, maybe you lost your father, you lost your mother in one way or the other. I pray for you. Almighty will stand for you. The Lord will support you. The Lord will be for you. You will not suffer. Life will be easy. The Lord, will, the face of God, the love of God, the glory of God will shine upon you. You will rise and walk. You will rise and shine. Your light has come. In Jesus' name. Amen. Those in the labor room, I pray for you. De deliver safely. You will deliver safely. Safely. Safely. Safely. Every evil eye monitor you to that place. The eyes will be blindfolded you, that baby, you and the baby will be here and healthy. You will be saved in the name of Jesus. For my well-wisher that are in hospital, maybe some people you are worshiping from the hospital, I speak to the bed you are sleeping now. It will receive power. The, the oxygen, the Lord will turn it to another thing. Yes, you'll be, you'll come back to life. Yes, you will live. The Lord holds the oxygen. He holds the breath. He will restore breath back to you. The Lord will heal you. The Lord will touch you. The Lord will do wonder in your life. No more sickness. Perfect healing is your portion. In the name of Jesus Christ. In Jesus' name. Hmm. Once again, I pray for revival of my finance, of my business. Father, revive me. Revive our nation. Revive Because when people go to war, many times they lose many things. They start to, after when the war stops, they start they have to gather they start to they have to start planting to look for to you know i pray for revival revival for the land that Kankawa and devourer and what are eating and maybe they have destroyed me destroyed by some chemical i pray lord quick recovery i pray for quick recovery i pray for quick recovery in our land the lord shall heal that land that is sick right now gbogbo ibi tí àwọn ohun ìjà olóró ti bàjẹ́ mo gbàdúrà fún quick I mean, quick recover quick recover quick recover the land shall be healed nítorí pé ẹ gbọ́ràn sí àṣẹ ọlọ́run lẹ́nu the almighty God will heal our land oya heal now heal now marriages that are crash, I pray for God I pray to God to bring back relationship in the name of Jesus èyí tó ń ṣèkì The Lord will cement it. We bring back to normal. In the name of Jesus, one of you that have that demon of separation and that have that demon of confusion, that have that demon of frustration to set that home apart, the Lord will set you free from that demon. As from today, as God setting you free, that demon will not possess me, will not possess my children, not possess my husband, not possess my home. In the name of Jesus Christ. I pray for you that have been frustrated by one person or the other, by one demon. That person that turned themselves to demon against you, they'll be frustrated. As from today, you are set free from them, from the covenant of frustration. You are set free from the men mental illness. In the name of Jesus Christ. That's you of my friend, that you have a mental illness. The Lord will touch your brain. It will cement your brain. It will make everything perfect. Spirit of madness will disappear. Then you'll be free totally from the spirit of madness. The Lord will heal you. So shall it be. Thank you, Daddy, for this morning. We appreciate you. Financial healing right now. Receive your financial healing. I receive financial healing. Receive financial healing. Receive financial healing. What you will do that will be fetching you money, that will be making money, that will be making ways for you. The Lord will open it for you. It will open your eye. You will see your way. You will see through. You will know. You will know how to make it. The Lord will show you the way. The Lord will guide you. The footstep of the righteous order by God. As from today, the Lord will turn your footstep to the footstep of the righteous. It will lead you to your miracle. You will lay your hand on something and you shall prosper. As from today, so shall it be. Thank you, Father. You always answer prayer. In Jesus' name, amen. Ọlọ́run ẹ ṣé, olùgbàlà oile de orílẹ̀-èdè wa gbagbára, mo gbagbára à ń lọ báyìí lónìí agbára tó ti jáde bàbá dá ọ̀pọ̀lọpọ̀ ìbùkún padà sáyé mi dá ọ̀pọ̀lọpọ̀ agbára padà sáyé mi Lord I receive power new strength I release some virtue this morning Father replenish me O oh Lord eh, empower me Lord strengthen me strengthen me materially financially morally and spiritually strengthen my children as well in the name of Jesus let me continue to move from glory to glory from blessing to blessing to from power to power, from joy to joy, to from success to success. Elevation every day. Thank you, Daddy. I worship you, Lord. Mi ní dry up. Ẹni bá gbàdúrà lòdì sáyé tèmi. Àbí tó bá sọ pé kí n gbé ẹ̀dá bẹ́ẹ̀ kó gbẹ dànù. Mo kọ̀ láti bow for bullshit. No, no, no. I will not bow for demon. I will not bow for Satan. I am for God and forever. So shall it be in Jesus' name. And I will máa tẹ̀lé yìí pẹ́ o pẹ́pẹ́pẹ́pẹ́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 don't impress don't impress people you impress impress God and make sure you impress yourself yes impress your God impress impress yourself when you impress people you will fall into trouble a lot of things can crumble you can be you can a lot you can be broke a lot of people who impress people they became broke Okay? Um, it's good at times to show your testimony, but these days, if you know you don't have the power of God, even power of God, people power of God, Papa, they you have to be careful. Okay? Uh-huh. Don't show too much of your whatever you do. Okay? To people who don't on the media. Another thing. Eh, show them, even if you are sick, you can tell them you are sick. Yeah. If you are sick, tell them you are sick. But if you are sick, don't tell them you are not sick. Okay? But if you don't want to show it again, but it's, I mean, it's better for you at times to show what they don't like than to show what they like most. People said, you have to show them so that they can be crazy. If they crazy for one day, the way to destroy it the next day, that's what they'll be looking for. And the, and, eh, ah, kí n gbọ́ tó ẹni tó ń ṣọ́yàn tí wọ́n ò ṣọ́ the people who are after you you are no wiser than them most of the time because you don't never know knew that they are your enemy even they are after you okay so don't impress people all right i'm not showing showing so he's telling you to be just showing twenty four seven that um you should be that you suffering you are suffering you are not suffering it doesn't matter to some people Because they, if you are suffering, they are not going to solve it for you. They are not going to make you rich. You understand me? Uh, even people who want to help you, they may not see you suffer before they help you. Okay? And if you're here, so I'm just telling you that don't impress people like it's my new philosophy. If I if I if I love today, I can dress the way I want. I can just not because I want to impress you. And at times, if I just look the way I look, it's not because I want to let you feel. So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 àbí mo kò like nǹkan tó ń ṣe ṣó ti yé bẹ́yẹn but mentor or you just want to humble me under something no if you humble you allow that if you are doing that if you allow anybody to do that for you it's at your risk okay don't let anybody humble you under till you especially when you don't like it but people these days they say they will give you money just go and humble yourself there and that's why a lot of people find themselves nínú wo kìnìún àti ibi tí at the end of everything kò wá mọ̀ pé inú ìṣòro àti ìdààmú ni So me, I don't want. I just want to be myself. I want to be on my lane. I want to be. I can be a blessing to people, but not people to humble me, because I don't have any agreement. If anybody want to humble me, I have to have physical agreement with that person. Okay, I want to work. I want you to work for me. I want to work with this group. We are going to be get percent. You have to have percentage, or so so so and so. But you about to see tí n bá comment lórí ẹ̀ lọ́la mo lè má comment lọ́túnla torí kò sí agreement lórí ẹ̀ do you understand so but tá a bá ní agreement pé gbogbo owó tá a bá gbà ń bí o a máa jọ pín ni a fẹ́ gba contract ni o eh, that's agreement I will abide by that because there is an agreement and there is money that is coming for it okay so but if somebody just say say go and join one group just uh, try to make this one ah no mo lè ṣe comment sórí ẹ̀ lọ́la tí bá rí ẹ pé o bẹ̀rẹ̀ sí ṣe bákan bákan àbí tí mo wá ṣe ẹ lọ kí n block lọ́jọ́ kejì kì í ṣe pé mo wé ètè o ọmọ kan wípé mi I don't want to have a customer regular customer like that tí mi ní lè do without tó bá ti wá yá wọn máa ní oh, o ti understand mẹ́yìn but tó bá ti jẹ́ pé based lórí ọ̀nà agreement tó jẹ́ physically mo ti mọ̀ pé it's my right whatever kì í ṣe whatever o ìtabádẹ̀ kọ sínú ìwé tí mo kọ yẹn tí mo sign yẹn la máa based on kò ní kọjá yẹn ṣùgbọ́n kó má sí kó má sí covenant agreement kankan kẹ́nìkan máa expect me to bow for bullshit so please you don't feed me nobody feeding me i'm telling you nobody pay my rent rent ló le jù ní Canada okay nobody even say okay mi ti bí mi ti ní ẹnì kankan ẹni tó tún lè ṣe tó lè jẹ́ director mi òun náà apart from maybe having agreement òun náà ni bóyá tí n bá marry ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so tí bá marry tó yẹ pé mo wà in love ṣó ti yé bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ wúlò tó dẹ̀ jẹ́ kó support mi wọ ẹ̀hẹ́n tó bá fún mi ní àṣẹ ìyẹn ò ń ṣe nǹkan tí máa máa sọ lórí mídíà so irú àwọn yẹn I will, I will obey he obey me and I will obey him he has to obey and me too has to obey ṣòtìyẹ bẹ́ẹ̀ it's an another agreement but apart from those ones kò sí agreement kankan nobody is more important than ẹ ti understand bẹ́ẹ̀ yẹn but torí èmi I love to to be well educated about my country to actually know what is going on around because a lot of people don't know what is happening there that's why they fall into trouble at times I want to know exactly like ẹ má gbàgbé wọ́n sọ wípé òfin tí wọ́n implement ní last month I mean nearly this year pé nobody must talk about the government Nobody must talk about the king, about the elders of our country. The, it has been cancelled. They withdraw it. and want to implement it, they withdraw it. The Honourable Speaker Abbas, it's on, I will share it and put it on my platform so that it's already been cancelled, been withdrawn. Okay? But that doesn't give anybody audacity to be misbehaving. Okay? nobody not nothing give anybody audacity na pé quick, wá máa ṣe yamayama because don't implement yẹn ti wà withdraw no okay mm-hmm. but when people offended you they ride you they do bad things to you you have rights to complain but don't be a bully don't terrorize people don't cause confusion don't create trouble for others èmi Bọ́lá Fọláṣadé agbọmọlà lèmi agbọmọlà kò dẹ̀ sẹ́ni tí wọn dẹ̀ lè fi èmi ṣe ètùtù ayé torí pé mi ò ń lòyàn fún ètùtù ó dẹ̀ láwọn nǹkan tí mi ò gbàgbọ́ so ohun tí mi ò bá gbàgbọ́ kò lè jẹ ọ̀gá lórí mi kò sì lè jọ̀gá lórí àwọn ọmọ mi kò sì yé bẹ́yẹn so ẹ má bínú let me share the grace once again don't impress people okay aṣọ tí mo ti rà ní five mo ní aṣọ tí mo rà ní. Ni ten years ago ṣó ti yé yín àwọn aṣọ yẹn tí mo kó wá láti nàìjíríà mo ti fi lára ẹ̀ tọrẹ mo ti fi lára ẹ̀ mo ti kó mi dànù but now àwọn kan wà tí mi ò kó dànù because mo mú dání for remember uh, for for a purpose very wonderful i love it mo rà á wọ́n nígbà yẹn náà so aṣọ ẹlòmíì ní aṣọ twenty years lọ́wọ́ òyìnbó ní àwọn property tó jẹ́ bíi fifty years lọ́wọ́ wọn tó jẹ́ pé tó bá tó tẹ̀mí tó bá gbé jáde gan tí ò bá ti bàjẹ́ wọ́n máa rà ní owó ńlá so wọ́n kàn máa láìkì kankan so ní nàìjíríà wọ́n lè sọ tó bá wọṣọ kan tán ti rí ẹ ló ti wọlé mẹ́ta wọ́n lè ló ti fẹ́ wọṣọ ipa aṣọ yẹn ti ń gbó wọn ò rí gbogbo wọn ló ti ń gbó torí pé ó ti wọlé mẹ́ta èmi ò impress anybody mo lè wáṣọ mi ní twenty times tó bá rí mi pé mo ti wọ̀ rí mo tún lè padà tún wọ̀ ṣó ti yé so that is not kò ń ṣe bí tán ṣe kò ń ṣe bí wọ́n ṣe ń mu olówó nìyẹn because mo rí àwọn èèyàn ní nàìjíríà picture wọn báyìí wọ́n máa lọ ṣe photoshoot olórí burúkú ẹlòmíràn ọlọ́run dáríjì mi a máa tún béèrè owó lẹ́yìn pẹ̀lú gbogbo photoshoot ní tó fi ṣe ní tó fi ṣe dp yẹn gbogbo picture tó ń dán yẹn títí tiẹ̀ gan kò dán tó yẹn wọ́n máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ no be juju be that i no create impression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 Other one are my people. We shall be like a tree planted by the riverside that bring forth in a fruitful season. Our leaf shall never wither, whatever we lay shall prosper. Name of the Lord is strong to our direction unto their sake. Myself, my children, my people, my husband, my, all my people run to our house, even Jesus' name. As multi surrounded Jerusalem, O God Almighty, surround our life with blessing, with favor, with goodness, with testimony, with good people, with oaths of heaven, with flames, sword of fire in their hand, both now forevermore. Amen. Amen. Amen. Jesus' name. Seven. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Yeah, hallelujah. Amen. Amen. You go for Jesus. I will rise and shine for my light has come. What about you? Rise and shine for your light has come. Bye for now. Love you. All.